النبي محمد صلى الله عليه وآله وسلم ولا تنا na بين لونا تاوى الجميع سوريا أم بيننا على الجنة أو يتجي في أو ينلابي nínú àwọn èèyàn tí máa wọ́nà láti ṣe ọmọlàkejì wọn léṣe láti gbé ìnira bá ọmọlàkejì wọn wọn máa lò wọn wọn máa bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ láti bá wọn fìyà jẹ nìkan láti bá wọn máa yọ ẹnìkan lẹ́nu láti gbé ìpọ́njú báyẹn àwọn ìjẹun yẹn yóò wá dára bíbẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n lè bẹ ọ̀gá àwọn àlùjànnú lọ́wọ́ ẹ̀ wọ́n wá bí ẹnìkan kí ó fi sílẹ̀ fún àti jíjí aburú tí wọ́n fẹ́ kí wọ́n bá wọn jẹ́ lára ẹni tí wọ́n ti fẹ́ kí sẹ́yìn ọ̀dà wọ́n wá lọ wọlé lọ sí. Si, ẹni tí wọn tẹ lọ́wọ́ ẹsẹ lára ọmọ yọ lẹ́nu ọmọ àjà láàmú onítàn ọmọ ròdù ọmọ ráyè mọ ṣé máa ṣe bí ẹni tí orí rẹ̀ ti dàrú sálámàrí rẹ̀ fọ́jú pọ̀ kò ní jò má tó ti dèyàn orí sí mi yóò máa sọ̀rọ̀ tí ò ní jọra wọn yóò máa hùwà tí ò ní jọ tẹni tó ní làákàyè látàrí pé àlùjáde ti wọlé sí lára. pélé òdodo ni o nítorí pé nítorí bá ń ṣẹlẹ̀ tó ń taari tá a mà tá a sọ ọkọ̀ tá a sẹ́yìn lè máa dàpọ̀ òtírò ẹ̀ bá wa ṣẹlẹ̀ kí ni nǹkan tí. a lè ṣe láti fi lé aburú ìdènà sẹ́ni tó bá dé sí ìgbà tí ò tí ì ṣẹlẹ̀ kí la lè ṣe láti mú kí irú aburú yìí ó sí wa gbogbo Muhammad sallallahu alaihi wa sallam tó fi kọ́ àwọn àlùmọ́ rẹ̀ ó wá nínú Sahih إنه حديث عطاء ابن أبي رباح رحمه الله ويا عبد الله بن عباس رضي الله عنهما وصيبه أنبون صرفه ألا أريك امرأة من أهل الجنة صرفك في ذنكها تجمع الجنة إن بعطاء عطاء عطاء يعني بيت صعبي ọ̀kan nínú àwọn tàbí ọ̀yìnà ni ó sì jẹ́ ọ̀kan nínú àwọn mẹ́kẹ́wò Abdullah ibn Abbas radiyallahu anhuma tọ́n fẹ́ kí n fẹ́ nìkan hàn nínú ọmọ àlùjẹ́nà lọ́ba àti mà nínú gbàgbọ́ àwọn ahlu sunnah wal jamaa nìkan lọ́mọ àlùjẹ́nà ẹ̀yà fi bá gbọ́ lọ́ọ̀ ló pè bẹ́ẹ̀ àbá nàbì Muhammad sallallahu alaihi ló ti fẹ́ bẹ́ẹ̀ gbaná láti ọmọ pẹ́ ní báyìí pàtó kọ́ ọmọ àlùjáná àìjẹ́ bẹ́ẹ̀ nítorí kò ń ṣe dáadáa nítorí kò ń sẹ́sì kọjá létí kọ́mọ afọwọ́ sọ̀yà fún ọkọ̀ wà àlùjáná àwọn òdòdó lẹ́yìn kò sí nínú ìlànà àwọn ahli sunna tó wọ́n sọ̀rọ̀ ahli sunna ìlànà tí wọ́n ní wípé àárán kan kọlọ̀n ẹlẹ́dàá wa kó ti àmójúkúrò fún ẹni tí ń ṣe dáadáa ẹni tí ń sẹ́sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kọlọ̀n ó sàmójúkúrò fún kó fi sálìjẹ̀lẹ̀ ìran kan àlùsùnà àmọ́ pé ẹ̀yin ìyẹ́ kú palẹ̀ mọ́ palẹ̀ mọ́ kí ni àníkẹ́ tó kẹ́ máa lọ àlùjẹ́ náà kò sẹ́ni tó lè sọ bí o kí ìgbà tó náà lọ sọ títí sàlẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ẹgbàgbé ẹ̀. torí ẹ̀ nígbà tí Ibn Abbas ní ajẹ́ kí n fi ọ̀yọ́ ajẹ́ kí n fọbìnrin kan hàn tọ́jú màlì jẹ́nà kì í sọ̀dọ̀ ara rẹ̀ ló ti sọ. nítorí náà gbọ́ ni ọ̀dọ̀ àtẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam. yàtọ̀ sáwọn tọ̀rí kọ̀ àtàwọn míì generally wọ́n máa ń bẹ lọ́dọ̀ wọn irú àwọn àdéhùn ìrọ́bẹ̀ ọwọ́ àlìjáná ọwọ́ àlìjáná ọjà ń tó pé yóò máa ṣàṣẹ dànù wọn bíi tọ́ nítorí pé gbogbo àwọn àlànà ìsìnà wọn máa lórí àánú ni ara àánú náà sì ní ká máa fẹnu àbí fẹnu arọ́pò olóburú tó kọ́ ọmọ kọ́lé ká gbé ọmọ àlìjẹ́nà yọ wọ àlìjẹ́nà báyìí àlìjẹ́nà gẹ́gẹ́ bí lè bàbá rẹ̀ ìbọ́lọ̀ ní fẹni tó bá fẹ́ sálìjẹ́nà òní ti kọ́ ẹni tó bá wù sínú náà ṣùgbọ́n nínú torí kọ̀ àwọn máa ti ní garanti kan lọ́dọ̀ àwọn ṣéwù wọn garanti rọ tí tó bá ti gbọ́wọ́ o gbọ́dọ̀ fi ṣéwù rẹ gba pààrọ̀ ṣéwù rẹ tó ti wá gbà ní ṣéwù rẹ tó gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ òun náà ni wọ́n padà mú ọ wà lìjánà níjọ́ gbèrègbà kìyàmá nítorí pé ó ti pẹ̀ fún ọ kọ́ndíṣàn sáà ni pé kọ́ ọmọ gbọ́rọ̀ ti ṣéwù rẹ lẹ́nu kọ́ ọmọ bàbàrà rẹ̀ kó o sì má fi gba pààrọ̀ ọ gbọ́dọ̀ pààrọ̀ rẹ ọ gbọ́dọ̀ tún gbọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ níbí ma kódà àwọn sọ̀rí kan mi bá dé pé láyé ń bí wọ́n á máa tún ta tíkẹ́ẹ̀tì rẹ̀ fúnra wọn pé tíkẹ́ẹ̀tì àlùjẹ́lẹ̀ ìjọba adéjọ gbẹndé ọkà gbé hàn abẹ́rẹ́ rí nǹkan mọ́ ó gbé tíkẹ́ẹ̀tì hàn pé mo ti ra tèmi àjẹ́ pé tí mo wà bọ̀ fi tíkẹ́ẹ̀tì tọ̀ba kù sọ́wọ́ rẹ ni wọ́n fi sí ni àbí wọ́n bọ̀ fi rọrí gẹ́gẹ́ bí ọ̀daràn sí náà lórí tí kú bá dé gbogbo àwọn tí rọ̀ wọn gbogbo àwọn kóńdí gbogbo àwọn tó máa dì má dì gbogbo tó máa dì má pa ẹgbẹ́ òun kò sí ìrọ̀rí èyí táwọn àlékàn bá fẹ́ lé pọ̀ sí wọn ní tó wọn fi pàtó àwọn òfèrè ètò ìmẹlẹ yìí kú àkàràmọkọmọlá ẹrù gbogbo àná yòókù nàbẹ wọn máa ní nǹkan kan tẹ máa fi ń sàwọn èèyàn lójú kòkòrò tí wọn máa fi wọ wọn dà sínú àná wọn ní àwọn àdéhùn oríṣiríṣi àdéhùn rọ tí wọn máa fún wa tó yẹ pé tó bá ti lè fòlfèlè rẹ ọwọ àlìjáná ni àlìjáná wo ṣètò Ọlọ́run náà ìdí nu tí wọn bá ti sìn náà ẹ rí i pé àwọn kì í dá àbú pẹ̀lú ẹ̀sìn òdodo yọkàn máa fi yín rẹ ẹwọn ọgbẹ máa dára yín náà bàǹdírì táwọn olúwa ìdáná lẹ́rìí ẹ máa dára yín náà sábàdà ti ṣe wèrè tẹ láwọn ṣe wà ó àlìjáná ní tààràtà bí ẹ máa dára yín náà sábàdà ti fi pèkì ní yìí báyìí àlìjáná ní tààràtà tó gbogbo àná gbogbo òsì náà. wọ́n máa ní nǹkan tá a máa fi tàn wọ́n jẹ náà. àlùjẹ́nà láti ayé bí pé lágbájá ọ̀wọ̀ ẹnu ẹnìkan kan ọ̀gbà àyàfi tó bá wá nínú ẹ̀rí tó múnádóko kọ́lọ̀ ti sàdéhùn àlùjẹ́nà fẹ́nìkan lákàáyé. sọ pé lágbájá bí tí ike àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wà nínú àlùmọ́ àmì tí ó wà lẹ́nà lẹ́nà ọ̀gáyìrẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé àdá láì jẹ́ kí wọ́n tètè òkun àwọn méjì àtàjọ ẹ̀. عكاشة ابن محصن قال يا رسول الله ادع الله لي أن أقول به ما من بيلون في جوكا نلوان أنا بني أنت منه wọ ọ̀kan nínú wọn ni ọ ó túmọ̀ sí pé ọ̀kà àṣà ọmọ àlùjáná ni yóò sì wọ àlùjáná kí ẹsẹ̀ wọ àlùjáná láti láì sísè o láì di àtàjọ ẹ̀ tẹ̀lé ilé ìjà lè àlùjáná nítorí pàmò ẹni sọ̀rọ̀ bá àlùjọ láti fún mi ìfọwọ́sọ̀ yà rẹ̀ bẹ́ẹ̀ náà ẹnì wọlé lónìí ọmọ àlùjáná ọkùnrin kan wọlé. ẹnì kan tún wọlé lónìí ọmọ àlùjẹ́nà ó ti dọkùnrin jọ́sí ẹnì kan tún wọlé lónìí ọmọ àlùjẹ́nà ó ti dọkùnrin tí ó ti wọlé lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ àjẹ́ pé láì sí iyèméjì ọmọ ló ti fi kó àwọn èèyàn jọ nínú àdéhùn min ahlil janna Umar min ahlil janna. عثمان من أهل الجنة علي من أهل الجنة أنا جئت غدا في اليوم أنا لي مال الجنة في بلال لمن قلت فصلات أنا صلى الله عليه وسلم كني تسوى الستامة سري مبا إروبا تسرى للجنة مبا إروبا تسرى للجنة àwọn àmẹ́rì sọ̀rọ̀ báyìí ẹ̀yà ọmọ mi gbẹ́júmọ̀ sí o tó ṣe é ṣe kọ́ máa hàn ju pé tí mo bá ti lè ṣe àlùwalá lọ ọmọ ìṣe o gbogbo wa tó bá ti ṣe àlùwalá ọmọ ìṣe náfìlà eléyìí tá a mọ̀ sí sọ́nà tó wọ́pọ̀ bẹ́ẹ̀ náà ní náà àwọn olùkọ́ ẹnì kankan lọ́ọ́ máa náà o tí èèbá ti kọ́ lọ́ọ́ lópin lọ́ọ́ máa náà abánabi sọlọ bá àlùsẹ́nu ló pè lọ́mọ rẹ pé nìkan pàtó ọmọ anáni ọmọ anáni ọ àbí ká lẹ́rìí kan pàtó ṣùgbọ́n àlè sọ fún gbogbo kẹfẹ́rí ọmọ anáni wọn sábà kú lórí kẹfẹ́rí gbogbo yahudi gbogbo nasara ọmọ anáni wọn sábà kú lórí yahudiya wọn nasaraniya gbogbo oríṣiríṣi kófòrò màjòsí yà kíníkà gbogbo àwọn akọ́kíkọ̀ ọ̀pẹ oníkàkú ọlọ́yà eléegun olóró gbogbo rọ́bì tẹ́lá fi lè kú lórí ẹ̀ ẹ̀kú palẹ̀. mọ́gbé wọ lágbájá ọmọ lágbájá ọmọ náà ni ọ ẹjọ́ kú náà. tó bá kú lórí ti ń sin yẹn ẹ lọ sí lè sàárè rẹ tẹ sàárè rẹ tẹ bá gbàgbé kọjá pé wọ́n fi ń tọ́ lójúkọ̀ ọmọ náà ni ọ ṣé bàbá tó kú lọ́dà rẹ̀ ọwọ́ lọ di rẹ̀ pé tó ti gẹ̀ẹ́sì rẹ̀ lẹ̀ ọmọ nná lélẹ̀ gbogbo ẹ̀dọ́ bá kún kẹfẹ́ sallallahu alaihi wasallam ní kẹsì bẹ́ẹ̀ torí ẹ̀ bí Abu ha gbogbo amọ̀pọ̀ ọmọ nná ni kọ́dọ̀ ọlọ́run tó ti torí rẹ̀ sọ sóra kàkàlì sóra sóra tó ọmọ nná ni ibùlá yìí. fìràwọn àti sáájú ńkọ́ ɔmɔ aná ńlá olórí ibú ńlá anáàrú na 'alayha غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب لا تنسي وأنت جنة وتتجاوب إلى القيامة gbogbo ẹni tá a bá ti gbogbo lẹ́yìn fọmọ anáni ana ni ana ni. ẹni tá a lẹ́rìí àlèkò ní ọmọ aná àmẹ́ni tó bá kú lórí kẹfẹ́ tó bá kú lórí kẹfẹ́ tó kú lórí Islam á sọ pé kíni ọmọ aná gbé ha ètò bàbá tiẹ̀ tó ń pè wọ́n fẹ́ wọ́n fẹ́ mẹ́ta bí táwọn kó àwọn owó kan pamọ́ sí ṣùgbọ́n wọn ò mẹ́ta rẹ̀ tí kò fi gbé wọn lọ wọ́n á sọ pé owó tí ò mẹ́ta ló dùn ọ̀ ọ̀rọ̀ bọ́ máa bàbá yìí kí ló dé ọkọ̀ láti ṣe Islam gbogbo bá ti gbìyànjú tó kò sí islam ìró ìbànújẹ́ tọlọ bá ní ìsìnkú ọmọ jahannama ìyẹn lẹ́yìn ìgbà tí ọba ti kú. tọ ẹ jẹ́ kí n fi obìnrin kan hàn yín tọ́jọ́ màlúùjẹ́nu ẹ yọ ó yọ àjẹ́ kí n fi obìnrin kan hàn tọ́jọ́ màlúùjẹ́nu kóòtù bá la wọn ni à ah, fi hàn mí ọmọ fẹ́ mọ̀ ọ́ Ibn Abbas ni. هذه المرأة السوداء obìnrin dúdú yìí obìnrin dúdú yìí kéde kó fi tàbùkù rẹ̀ látàrí dúdú dúdú yẹn ó wí kó lè bà já mi ká má bà ti mú èbó tẹ dúdú náà wọn tún pè lọ́mọ àlùjáná wọn sọ kó bèrè tó ti jẹ́ tó fi jẹ́ pé tó máa ti mẹ́ṣà dúdú báyìí ní ti bí ọ pé wọ́n ń tàbùkù wa wọ́n ń ṣe kìnnì lọ́nìkan tá àbùkù rẹ ọlọ́run tó dá ọ tóbi kọ́lọ̀ tó dá náà ló fún àyíká abẹ́ mọ̀ bẹ́ẹ̀ fi ayé sọ̀rọ̀ dé màṣá ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwòrán tó bá wọ náà lọ́nà bá máa gbé yàn lé lórí wọ̀lẹ́dí yóò sọ wíìrì kò fi ọ̀rọ̀ hàn mí kéèfẹ̀ yẹn ṣá ọlọ́run ló máa ń yá yín nínú àwọn ẹ̀yà yín bó ti wù ó ti wọ ọlọ́ lọ́ yá wa lórí àdúgbò tọ́lọ̀ iṣu lójú dáadé máa ẹrú ni wọn wọn máa bu wọn wọn máa bà wọn jẹ ẹni tó náà bá máa ń rò ilé òrì tí wọn gbọ́ nítorí kí ẹni tí ń bú ọ tí ń bá bùkú kan torí kọlọ rẹ ọdájú kó lè rè pé tí wèrè bá ti ṣe wèrè tẹni tí ò wèrè náà ń bá ti ń bá pariwo wèrè di mélòó àti méjì àmọ́ ń gbòó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí níṣẹ́ rẹ lómi ní títí ọmọ fara ya nítorí pé wọ́n ń bú àwọn èèyàn dúdú tí ń gbá bọ́ọ̀lù ìwé wọ́n fi wọ́n wí ọ̀pọ̀ gbogbo bó bá ti lè ma bọ́ọ̀lù gbá tó tọmọ eré sá tọmọ fífòfò tọmọ bíbẹ́ẹ́bẹ́ tọ́ba àwọn jà tí wọ́n fi jẹ bọ́ọ̀lù àbọ̀ náà lọ jẹ́ ẹ́ ẹgbẹ̀rún táwọn ìlú wa máa ṣe mọ́ńkì mọ́ńkì mọ́ńkì mọ́ńkì ẹlòmíràn tó fọ́ gẹ̀dẹ̀ sẹ́nu pé wọ́n mọ́ńkì ẹsẹ̀ wa kó oúnjẹ rẹ̀ iná wọn á bí àwọn dúdú pé yìí sí àwọn èèyàn yóò rí wọn pé o àwọn èèyàn yóò gbẹ bọ́ọ̀lù dàbí rẹ bíi sọ̀látù fàjìrì náà bí sọ̀látù fàjìrì ń bọ́ọ̀lù áhà bọ́ọ̀lù bọ́ọ̀lù ránù bọ́ọ̀lù yẹ̀yẹ́ bọ́ọ̀lù òfò tó yẹ kí sọlá ti fàájì là wà ní ẹnìkan á tó lẹ́nu ọ̀nà mọ́sálásí wọ́n á sọ pé paasi paasi paasi fáwọn funfun funfun àwọn adúdú náà bá dé àwọn òbí tọ iná kọrọmọkọ ẹnìdọ̀lọ́ àwọn áfíríkà ni màá sábà káyà tóbi àwọn máa wò pé wọ́n inferiorize àwọn bìkìbì láyé káyà yẹn máa tètè wá wálé wọn. Eh! ẹjẹ àwọn wèrè ọmọ ẹtì wèrè inna akramakum lọ́nà inna akramakum inda Allahi ọlọ́sà ti ti wá lẹ́nu tí ń páyà rẹ̀ àfa àlẹ́yìn náà bá di wọn bá ní ẹ̀dùn bá wọn ẹ̀dùn bá wọn ẹ̀dùn kí ló dé ẹ wá wo iye ju àwọn ẹni tí wọ́n yí àtẹ́gbẹ́ pọ̀ kàfẹ́ à àwa dúdú yẹmí ni kí ló ń ṣe ká ẹ̀rẹ́ dúdú tó yẹ yín gan ilé ọ̀yà wa lábílẹ̀ ní wọ́n mọ́tíláṣí ìjọba àgbà lásán ṣé wàlá ṣé egun bá ti àwọn òyòdè yẹn eléyìí lẹ́lì máa gbára lẹ́lì máa lẹ́lì máa paraya lẹ́lì máa bọ́kẹ́jẹ́ lẹ́lì lu egun sí gbéta ní kò kò sẹ́ni náà àbáwọn mọ́tíláṣí náà tán so àwọn yẹn ti wá tò wọ́n ti wá tò ibi tẹ́mi náà wá bọ́ sí wọ́n á jọ funfun lọ́tún funfun lójú àwọn méjèèjì kan mú ìgbọ́npá wọn kà mí báyìí wọ́n wọ́ mi sẹ́yìn ṣé wàá ike this place is not meant for the black ah ah ah anta mur'un fi jahiliyya ìṣe ayọjú dúdú ń bẹ pẹ̀lú rẹ̀ so alamẹ́ntì ṣe bíi pé yọ̀wọ̀ ẹ̀kún kò ní rí sùn oríire ó pè tí lè máa ń bá ti sálámà tàbí sálámà báyìí tọ́pìkì táàmù ọkùnrin tí ó sàgbà àbí nítorí bá ń ṣe sọ́lá yìí ẹsẹ̀ tèmi wá fẹ́ kan èèyàn tí ń bẹ lọ́tún àtòsí àwọn ẹsẹ̀ ìṣe dúdú bíi tèmi kálukú wa máa ma ń ka ẹsẹ̀ rẹ̀ jọ ń ka ẹsẹ̀ rẹ̀ jọ pé má sọ èmi náà di dúdú o má sọ mi di dúdú àkókò má tó gbẹ̀yìn náà wà mí fúláṣí àdánwò ẹlòmíì tó bá lọ sí hajj ibi wọn máa mú mọ́wọ́ ni. àwọn kìíní yẹn fẹ́kẹ́sẹ̀ wọ́n kẹ́ tiwọn àwọn ẹ̀sìn mọ̀ pé súnà ẹni ká má falà fúlẹ̀ fún àti tọ́ọ̀nù. bẹ́ẹ̀ ẹ má falà fúlẹ̀ fún àti tọ́ọ̀nù. níbo ló lòdò sí? tẹ́ ẹ̀ màlúù tó lòdò sí? kò sí ibikíbi ló lòdò wa. ọwọ́ àti lọ bá olódò lárúbá kan pàdé. ó tẹ̀lé mẹ́tẹ̀ẹ́ lárúbá ń gbà mí ó lè dẹrù bí wọn náà ṣe wá lò náà wá so láwọn tí wọn sọ pé wọn ń superiorize ara wọn lórí àwọn ẹ̀yà míì ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tẹsẹ̀ tẹ́lẹ̀ fẹ́ kẹsẹ̀ yan kàtọ́ ọmọ ìyá yín lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n wá ká tẹ́pọ̀ àlàfo wà lọ́tún àlàfo wà lọ́tún tí wọ́n bá lọ fẹ́ ya ẹsẹ̀ láyà jù sọ láti ní òdòdó ọ̀rọ̀ àfilẹ̀ bó ṣe yí ọ̀nà olódò kéde pé ọlọ́run alámẹ́ tó ọmọ wa wò pé ah, ah bóòlù yẹn ti lè máa ṣe báyìí tí ìsọlọ́run ló dá gbogbo wa kàkà kọ́kọ́ títí pọ́lọ̀ ló tó wájú rẹ̀ ló ń sìn ọmọ wa ronú pa torí délé kò sálẹ̀ kò kankan nínú dúdú ń ṣe dá wa náà tí èsè dúdú ń ṣe ńlá iná ló ẹni tí so ọlọ́run ọba ò sì dá làákà ìwà dúdú kó sì ní ká wọ́wọ́ dúdú tàbí òye wa tó ọlọ́run ló wù ọ̀la ló kùn wá ní kọ́lọ̀ dàrí èsì ẹlòmíì náà ọlọ́run ló wù ló ní kọ́lọ̀ sí ẹ̀rọ náà èso náà ẹ máa wo dúdú tá a jẹ́ yìí o ẹ rí i pé dúdú bẹ́ẹ̀ náà làwọn kọ́lọ̀ mi nà tẹ̀ yìí àwọn gan kẹtó lè di ọjọ́ ra wọn rìn tòbó ti wọ́n náà lọ yẹ àwòrán kálukú pé ẹyẹ sọ̀rọ̀ dé màá ṣá àrọ̀ kàbàkà ọ̀pọ̀ kan yín àwòrán tó wù iná ló fi kún kálukú torí àdúpẹ́ fọlọ́ ọlọ́run bá kì í kúnyàn lọ́dà kéèyàn máa pé ọ̀dà yóò dáa tó tí wọ́n máa ń rìn ní òun kọ́lọ̀ fún yàn ilé la kọ́ kalẹ̀ ọba ti pẹ́pẹ́pẹ́ á rìnọ́vétì ọ̀dà bá ní rìnọ́vétì ẹ́ńjìnì wo lọ́lọ́run tó kalẹ̀ fẹ́ máa wọ̀ fẹ́ máa pààrọ̀ kọ́lọ̀ yìí ọ̀yà wà lẹ́nu fọ́pọ̀ ètí ń bójú obìnrin tí ń bójú gan aláìníṣẹ́ aláìlérò kátó wa bọ́kùn jẹ́ pé ibi kólékólé la bọ́kùn ọmọ apàtúpamú pékinì ọba bọ́ ọ lọ́wọ́ kọ́sẹ̀ méjì ìpara burúkú ọmọ àrùn lọ́wọ́ rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé dúdú wa kọ́lọ̀ tọ́lọ̀ fún wa àgọ́lọ̀ ti torí rẹ̀ kámo awò tó àwọn tí èsè dúdú àwọn tí èsè dúdú ju wa lọ wọ́n dáa ju wa lọ inna akramakum inda Allahi wọn lóbìnrin yẹn obìnrin dúdú ni eléyìí náà tí ó sì máa fi hàn wá gbangba gbangba pa àti nọ́mbà mu nígbà tá a mùsùlùmí àti nọ́mbà mu. anábì tiwa ní láti ojú ayé rẹ ara àwọn èèyàn lóríṣiríṣi wọn ẹyẹ ọtọọtọ èdè ọtọọtọ ìran ọtọọtọ gbogbo wọn jẹ mùsùlùmí. tó túmọ̀ sọ fún ni nítorí fi ni lórí láti ojú láti ní sáǹpù gbogbo oríṣiríṣi èèyàn tó wà tí wọ́n ṣe islam ní ìsìn wọn ń parọ́ má nàbí Ìsá alayhi salam fọlọ́ sí gbogbo àgbáńlá ayé náà ní tiẹ̀ irọ́ burúkú sí ya bani Isra'il wa idh qala Isa ibn Maryam ya bani Isra'il inni ọmọ Maryam ó lẹ́yìn ọmọ Israel ìránṣẹ́ ọlọ́run mọ̀ jẹ́ sí مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد وتجاري òdodo fún nǹkan tó ti síwájú nínú tòwúrátà tó ti wá bá yín tẹ́lẹ̀ ó sì tún jẹ́ olùfúnni nírò òdùnnú nípa ìránṣẹ́ kan tí ń bọ̀ lẹ́yìn mi ìránṣẹ́ yìí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed ní anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tọ́ adúgbò fọlọ́ nísìnyí ọlọ́run ọ̀rá nàbẹ̀ yìí sáṣẹ́ lómi àyàfi sáwọn ọmọ Israẹli kódà nínú bíbélì wọn tá ń gbé ká kan wọn ní ọsọ ẹsẹ wọn ni wọn rán sí àgùntàn sọnù nílé Israẹli àgùntàn sọnù nílé Israẹli bóò ni wọ́n ti wá àbí bàbá ńlá yorùbá ní sẹ́lì sọ eléyìí fi hàn wá pé gbogbo irọ́ náà ní parọ́ fúnrọ́ irọ́ ní parọ́ fúnrọ́ nísìnyí wọ́n rí báìbù kan ní tọ́kì wọ́n sì rí láti the year two thousand so tọ́kì ọ̀wá rìlíìsì ẹ̀ wọn ló ń bẹ nínú báìbù tó yẹ pé wọn ti kọ láti nǹkan bíi one thousand five hundred years ago wọn á dé báìbù tó ṣe pé ó mú àwọn ìdí ọ̀rọ̀ tó múnádóko wá yàtọ̀ sí báìbù Luke báìbù John báìbù ẹ̀ eh, wọ́n ti pè Yohane àjọ. luke matthew àti marcus tòdìbà àti ìrìbá ìwò jésù abẹ́yẹn lè rí ambọ̀sibọ̀sì ti allah abẹ́yẹn rí tọ́ wọ́n á ní yẹn báìbù bàdàbà ó ti àfihàn àwọn nǹkan tó jẹ́ àwọn ń gbé pamọ́ àbí wọn ò tiẹ̀ ti ń sọ ti pẹ́. nípa pé anabi Isa alayhi salam wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọn pa wọn ká má gbélé ìwọ ń ṣe lọ́lọ́wọ́n bá sú wọn lójú. bákan náà báìbù yẹn tún ṣe àlàyé pé anabi Isa alayhi ti fún wọn rò. nípa òjíṣẹ́ tí ń bọ̀ lẹ́yìn o orúkọ rẹ̀ jẹ́ Muhammad wọ́n sì tẹ̀lé ìjẹ́jẹ́ mọ̀kọ́rọ̀ bíbélì ti dá wàhálà lẹ̀ ní ojoojúmọ́ ń di ọ̀tún lánàá lánàá bẹ̀ yẹn wọ́n ń fa kíkakíka ni etí tọ́kì ó rìlíìsì ẹ̀ fáwọn gbogbo rọ́ọ̀. tán kàmpé nǹkan àkọ́kọ́ kọ̀ jọ wa lójú ọlọ́ àdìsọ́lọ́ kí ni dọ́dọ́dọ́rí dọ́dọ́ alukur'an ti sọ bàbá ńlẹ̀ alukur'an ti gba gbogbo rọ́dánù gbogbo pàǹtí gbogbo jàǹkáwọ̀ so gbogbo ẹ̀ alukur'an ti yẹn ní àmọ́ àwọn wọn jẹ́ pé táwọn ń gbé kánú àwọn náà sì ń gbé káwọ́ láwọn náà bìlíìfù ẹ̀ gbọ́dọ̀ wọ́n ti tẹ̀sí àwọn kọ́mítì tí wọ́n wàá kọ̀ ọ̀rọ̀ lọ́n àbẹ́yẹn abẹ́ ní Vatican wọ́n ti sẹ́ẹ̀tì kọ́mítì kan tí pópù tó fi lélẹ̀ pé wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run fáwọn torí báìbù yóò rìflẹ́kìtì ọ̀rọ̀ ọlọ́run lódodo àwọn fẹ́ kọ́ńtọ́ yẹ kọjọ́ ọ̀rọ̀ lọ. so gbogbo orú àwọn kan wọ̀nyẹn tó ti fi hàn fáwọn ọmọláàdì adúpẹ́ kọ́nà tó ti wá mùsùlùmí torí àtúrọ̀mọ̀kọ́mọ̀lá kó wọ́n mú wa àwọn Yorùbá tó bá Jésù lò gbà sáfì mọ̀kọ́lọ́ ọ̀ràn náà sí àwọn èèyàn dúdú sá àwọn ọmọ Ethiopia sẹ́wọ̀n pé ẹ̀sìn ọmọlẹ́yìn Paul ó ti pẹ́ ní Ethiopia gán ẹ̀ka di sampo wọn náà níwájú ànábì Ìsá àwọn ọmọ Egypt sẹ́wọ̀n pé ẹ̀sìn wọn yẹn ó ti pín gidigidi ní Egypt náà ẹ̀ka wọn náà ní sampo ẹ̀yìn kan wá tẹ̀rù àwọn Orthodox ní Eastern Europe ẹ̀ka wọn náà lẹ́nìkan mú wa ìrọ̀lẹ́ ṣe wá wo orí ńlá tọ́lọ̀ sí fa ọ. láyé ànábi sallallahu alaihi wasallam àríbílà èèyàn dúdú bíi tiwa ni our great ambassador. atúnra àwọn obìnrin dúdú dúdú báyìí adúgbò fọlọ àwọn náà ẹjẹǹtì ńlá ni wọ́n jẹ́ fún wa. Suhaib ar-Rumi ọmọ Yúròpù nínú àwọn sọ̀hábà rẹ̀ radiyallahu anhu ọlọ́run lọ darí rẹ̀ wá bẹ̀rẹ̀ nítorí kó lè jẹ́ sáǹpù fáwọn ọlọ́pọlọ tó lẹ̀ kẹ́lẹ́ ma pé Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run àti gbogbo àgbáńlá yìí Salman al-Farisi ọlọ́run lọ darí rẹ̀ wá títí títí tó náà tó wá gbé Madina tó náà ti gba Islam torí àdúgbò ẹ̀kọ́ lọ wa ma arsalnaka illa kaffatan lin-nasi bashiran wa nadhira àárọ̀ àyàfi sí gbogbo olùkìlọ̀ fún un. akramakumullah obìnrin dúdú yìí ọwọ́ abánadọ́ muhammed sallallahu alayhi wa islam kò sí discrimination bẹ́ẹ̀ ìdí nu bí èèyàn funfun ti ṣe lè lọ bá nàbí èèyàn dúdú náà lọ bá kò sínú pàwọ̀ rí àkókò mọ dáàsì sọlẹ́yìn náà ẹ̀kọ́ ńlá ń bẹ lára wípé gbogbo ẹni tí ó bá fẹ́ rí wọn máa rí náà وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه Ọlọ́run sọ pé tó bá jọ kẹ̀kọ́ gan lọ́fẹ́ bíbí kí wàá nàbì sallallahu alaihi wasallam kó fi láyà balẹ̀ wípé ẹnìkan ò ní náwó aburú sí i ẹnìkan oṣù gbọ́dọ̀ lépa àti gbẹ̀mí rẹ̀ Ọlọ́run ní filáyà balẹ̀ ẹnìkan oṣù gbọ́dọ̀ lépa àti gbẹ̀mí rẹ̀ hatta yasma' kalam Allah títí tó fi gbọ́rọ̀ Allah. thumma ablighhu mahmalahu lẹ́yìn náà tí àdéhùn tó ti ṣe fún un kó filáyà balẹ̀ o ẹ filáyà balẹ̀ títí ìgbà tẹ ẹ dá fún fi pé. wọ́n mùsùlùmí ni wọ́n mùsùlùmí náà ní dúdú. tààní òpè ànábì òfojúlẹ̀ fún ẹnìkan ò lè rí obìnrin yìí lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam faqalat inni usra wọ́n ní wà ànábì sallallahu alayhi wa sallam èmi ò kiri a gbé mi. sọ eléyìí ń bẹnu àwọn ẹ̀rí kúmọ́ táwọn ọ̀dọ́ máa ń lò láti sọ pé obìnrin kì í kìí ṣe hò kò sì sí ọ̀rọ̀ tó sọ pé ebófin dúdú lélẹ́yìí lọ́dà tó pọ̀ gbàgbọ́ àti dúdú àti tí ò dúdú obìnrin náà lóbìnrin jẹ́ àwọn obìnrin náà tí wọn ò dúdú táwọn náà wá bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdùsílẹ̀ gbọ́dọ̀ ti ga sí di sàárẹ̀ ọ̀mà tí ń sunkún táwọn nàbì ṣe sùúrù ṣe sùúrù tó ń kọ́tọ́ já owó rẹ̀ sọ kí ọmọ pa nàbì ni. ṣé tó bá pé tó ṣe mí bá ṣe ọ ọmọ pé ṣe sùúrù ànábì bá ṣe lọ. ọ̀gá ànábì lọ wọn ata lólobó pé sọ ọmọ ẹni tó gbé lẹ́nu sọ. ànábì wà nù àà àti nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ ọmọ kù ń rere ni lọ́lọ́wọ́ wa sọ súra kankalẹ̀ lórí olúwa rẹ̀ bóbìnrin olórí ibú kan wà fún láyé ànábì sọ̀rọ̀ bá a lè ṣe lọ kúkú lọ́mọ kú ànábì bá ti ń pààrọ̀ wà fún abẹ́ rí nǹkan náà kíákíá ọgbàlẹ̀ ànábì lọ. ó ní tó yìí ò lẹ́nu ni pé ìgbà tó ń délé ànábì sọ̀rọ̀ bá a lè ṣe lọ òun ò rí àwọn ẹ̀ṣọ́ kankan lẹ́nu àná ìrọ̀rùn lọ́ba dé òun wọlé ní nírọ̀rùn sínú kẹ́nìkan wọ́n ń sáàjì èèyàn sóró sóró kẹ̀kẹ́ ẹ bọ́sọ̀kòtò because of very mr president fa ẹgbà mi kọjá a máa ká ní èèyàn lásán gbẹgbẹ àtikú àtàyè rẹ kò dín kankan lọ nínú lílọ àti ìtẹ̀síwájú ilé ayé. subhanallah gbàtọ wọlé àwọn anabi makowọ ni makowọ lọ ni òtó bẹ ọ innama sabru inda sadamati al-ula gèsè kankan náà ń pè sòrò àfi àmúmára téèyàn ṣe àpamára téèyàn ní ní ìgbà tí àrélu àjálù kọkọ rélu yìí ti bára jẹ o ti o ti sọsọ kú sọsọ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ tó mo ti ẹsẹ̀ sùn mo gba kámú àbí kámú pọ̀ ìwọ tó yẹ pé ńgbà tí nǹkan ṣẹlẹ̀ ọ̀ ń bara jẹ́ ọ̀ ń sọsọ kú sọ gbówè gbówè ìwọ kó ojú tí ọ̀dọ́ ọba pè mí náà lónìí ẹ gbọ́rọ̀ ojú ò ti kú rí náà ìwọ ọ̀gbẹ́ ẹgbẹ̀rún rú rẹ mélòó ló ti pa lónìí tó ọba sọ pé ojú tí ọba pa ọ̀ rẹ ṣe sùúrù báyìí lè fi dé báyìí ẹ bá ti dé ìwọ náà lọ́dà sọ eléyìí túmọ̀ sí pé ìgbà tó fèrè yẹn náà sọ̀rọ̀ tí mú ló fi sọ̀rọ̀ ọ̀gá sọ pé òun dúdú tó torí àwọn olùmọ̀ sọ pé ohun obìnrin kì í ṣe wò ó ṣùgbọ́n tó lè pa fìtínà yìí obìnrin lè bọ́kùnrin sọ̀rọ̀ ọkùnrin lè bóbìnrin sọ̀rọ̀ tí n tó lè bí kí èkéní kejì wọn bára wọn sọ̀rọ̀ bá wà. ní ìgbà pín obìnrin yẹn wọ́n fẹ́ béèrè ẹ dákun sọ́nà odò ọba níbí ni àbọ̀nà ti wúre lẹ́yìn náà tó burú ni paul ọ̀nà abidá lọ ní ìsinyìí báyìí ọ̀nà ti wúre ni o odò ọba lẹ́yìn lọ ọ̀nà odò ọba yìí kò sí wàhálà bẹ́ẹ̀ nítorí wọn bá kọ̀ òun náà ni kóbìnrin ọmọ díhun rẹ̀ ní rógbó láti dá wàhálà rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ ọmọ wa sọrọ bí ìgbà tí nǹkan ti láti já fìtínà lẹ̀ ẹjọ sọnà àwọn ti sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ya ẹ ṣèwọ náà ó fi hàn pé wa lọrọ sọ wà yanu ó ti tẹsẹ̀ má rìn àbọ̀dá kiri kan mò ń bèrè ni sọ̀rọ̀ kíkọ. wọn ò rí pé gbogbo wàhálà títí náà ní ṣẹlẹ̀ torí ẹ nígbà tó fi nìyí wọn á béèrè yọ straight forward ni kò sínú pé à ń díhùn wọn bá ọkọ rẹ máa díhùn òun náà ráyè. torí báyìí tá a wà ní ìjọ ti díjítà kọjá kẹ́kẹ́ni kan ọ̀gá fẹ́ sọ pé ẹ̀rọ ara ti hàn wá ṣà kẹ́kẹ́ fi bí ọ̀wọ̀ta náà lọ sọ bí ń ọba láyè rẹ̀ tó bá tilẹ̀ nílé láti ọmọ bàbá yàgbẹ́ kanulí ẹjọ́ ọba láyè rẹ̀ ọ máa sọ ọkọ ẹ̀dàpọ̀ bá ara pure water bọ́ yes ọ̀gbọ́. lẹ́yìn ìjẹba àkọ́kọ́ rẹ lẹ́ńdẹ́ pípọ̀ ń bá ń dín òní fún ṣe burú mbẹ́. àmọ́ gbogbo ẹlòmíì wàhálà ni kọ́dà bàbá ẹ àbúrò ẹ ya ẹnu kó jẹ́ sọ. àmọ́ pẹ́ bóyá yìí lè wà fóun torí náà gan alára wọ́n tún máa wọ́n náà tẹ́lẹ̀ ní òfin gbọ́kọ́ mọ́ ọ náà ní Islam ti ṣe gbogbo àwọn nǹkan yẹn gbígbé ní ìsinyìí báyìí ìgbà tí ìwọ tó ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ rẹ bí ìgbà tí ọ̀n bá lébùrà sọ̀rọ̀ òun kàn sọ pọ́npọ́npọ́n ẹ sì mọ̀ pé àwọn ọ̀gá yìí jẹ́ kóde tó àwọn wá ń díhùn sọkọ rẹ ọkọ ò sì gbádùn ọkàn tiẹ̀ náà mì tó yọ àwọn òkè ó bá tiẹ̀ jẹ́rù ìta àgbélé lòun bá jẹ́ ń ṣe báyìí kò bá tún dáa abẹ́rẹ́ ẹni tó ń gbélé ọ̀mọ yá yìí ọmọdé yẹ ọmọdé tí ọbẹ̀rẹ̀ sí ní páàkì ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ ìrẹ́ ló ti jẹ́ pé akramakumullah àwọn obìnrin ohun wọn wọn ní kì í ṣe o ṣùgbọ́n lè dá fìtínà sílẹ̀ yóò wá mọ̀ bó ń ṣe sọ̀rọ̀ yóò mọ̀ bó ń ṣe sọ̀rọ̀ obìnrin yìí wá bá nàbì sallallahu alaihi wasallam ní ẹnì ọ̀sùrà gèrè àmàgbé tó bá ti gbé màmá ṣubú wọ́n ìní àtàkàṣàfù nígbà tí wọ́n bá ṣubú màmá kọ́ sí hòhò nítorí pé ọpọlọ kò sí má nígbà tí wọ́n bá ti ṣubú yẹn fẹ́dọ̀ ọlọ́ọ̀hẹ́rì wọ́n ànábì bá mi bẹ̀ lọ bá mi bẹ̀ lọ. فقال النبي صلى الله عليه وسلم إن شئت صبرت ولك الجنة anábì ti gbọ́ yìí pé bá mi bẹ́ lọ́yàn yìí ti pé bá mi bẹ́ lọ́yàn kí n má máa bọ́ sí wòwò má nígbà tí ìrìyẹn bá kì í ṣùgbọ́n bá mi bẹ́ lọ́yàn kí ìrìyẹn ọmọ kì mí má rárá rárá rárá ní òfìsí ayé nítorí pé àkàrà kò sẹ́ni tí ń fẹ́ wàhálà kódà márùn ọba gbóògùn ọmọ èèyàn fẹ́ á ń bọ̀sibọ́sì tí á máa wó oògùn tá à ní rí tó ń ti kó lè wà ọmọ èèyàn fẹ́ ọmọ èèyàn máa ń fẹ́ àlàáfíà nínú gbèsè ayé rẹ̀ gbogbo à ń sọ̀rọ̀ pé ọ̀nà dáná fi máa fi tọ́jú àárẹ̀ báyìí fi máa fi tọ́jú àárẹ̀ báyìí síbẹ̀ mọ̀ pé torí àyíká mọ̀ bọ́ bá lọ ṣẹlẹ̀ náà yìí àmọ́ láti pilẹ̀ àdúrà wa ni pé kọ́lọ̀ ọgbà wa kọ́là wa káàárẹ̀ nǹkan tiẹ̀ má séyàn àsìkò tó máa kan ẹni ẹ̀kọ́ o ẹni pé ẹni tó ní ẹ̀kọ́ o pé torí àìbá a ìwọ bá kọ́ lọ́mọ abẹ lọ ọlọ́run níjó ti wá ọlọ́run níjà àmọ́ láti pilẹ̀ ọmọ èèyàn tọrọ wàhálà ọmọ èèyàn bẹ lọ́n tí kaburú ọ̀sẹ̀lẹ̀ tó torí de eléyìí báyìí obìnrin yìí ń fẹ́ kí wọ́n bò ń tọrọ ní kí nǹkan yẹn ọmọ tí ò àwọn gbọ́ lọ́n ni ìmá ni wọ́n ní agbára yẹn yàtọ̀ sáwọn èèyàn láyè ó ti rẹ̀ mọ́ lọ́n ọmọ ló yẹn báwọn ọlọ́run ọ̀pọ̀lọ́ láyé ìsìn kí ló ṣe yín tẹ̀sí mọ́ lọ́nà rẹ̀ èèyàn kọsẹ̀ lásán ó lè yàn ayé ayé ní bẹ́ńkì àbẹ́rẹ́ rí nǹkan wọ́n ti lè ní ejò àbí egbò egbò kìnnìkan àdá àdá àdá àsán kò ní san láíláí ayé ni ṣúgà ń dà láàmú ṣúgà máa bẹ lára káàkiri yorùbá lẹ́rù gbogbo nǹkan náà ní ayé èèyàn mú mi ọ́pà lórí torí kan farabalẹ̀ ayé ni subhanallah èèyàn ń kájú jẹun torí ebi tí ń pa àwọn èèyàn kan sì jọ lọ wọn ló ti yá òkèlè mẹ́ta mẹ́ta ni ń gbé mi lẹ́ẹ̀kan lọ oúnjẹ wa pa lórí ó láyé ni gbogbo nǹkan tá láyé ambọ̀sibọ́sí ẹni tó dàbí ìgbà tó ti pé ó ń ṣe wèrè ó ń sínwín sẹ́rù fún wọn máa Allah kó sùn mí. bóyá àwọn èèyàn mi yàtọ̀ sí yorùbá lẹ́wọ̀ yorùbá lẹ́wọ̀ wọn ìsábà fi nǹkan máa Allah. wọ́n sọ pé jù lọ́wọ́ nínú náà kọ̀ lọ́wọ́ lóde inú iná ta àwọn ìgbà fún Allah. iná ni wàhálà ti pọ̀ nù gbèsè àyè yorùbá gan tẹ bá wò wọn sẹyà mi wàhálà tí ń bẹnu gbèsè àyòbá ọ̀pọ̀ ti tẹyà mi lọ torí wọn igbá kádà tọba ń ṣiṣẹ́ lásán Ọlọ́run akádàrà fáwọn ẹlòmíín náà lè fún wọn promotion ní dìpátímẹǹtì rẹ ìwọ orí promotion tí yorùbá gbà fọlọpọlọ ló ti rẹ láìláì gbogbo àwọn tó lọ́wọ́ tí wọn máa promote mi ayé wọn rárá rúrú yóò rúrú rárá àwọn náà máa lé ní wọn ò ní bá yorùbá lẹ́kọ̀ọ́ wọn ò ní gbà fún Allah èèyàn náà sáni tẹ̀lé yìí wọn àwọn ọgbà fún Allah lórí ẹ̀ èyí tó bá pera ẹ mùsùlùmí kì í ṣe mùsùlùmí o ó di tọ́tọ̀ bá gba kádàrà gbọ́ ẹni tí ò bá gba kádàrà gbọ́ kì í ṣe mùsùlùmí ẹ gbàgbé ẹ̀ bí àdáwò bá gbé yorùbá tó bá gbé lọ sí tù táwọn pé yọ gbádùn ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta gbogbo àníyàn yí padà bí òní yí padà àníyàn yí padà táníyàn bá ti yí padà gbogbo nǹkan yóò kọ́ tẹ̀lé àbí òní tẹ̀lé yọ tẹ̀lé ọ̀rọ̀ oríṣi mi lẹ́ẹ̀ máa gbọ́ ó kọ́kọ́ máa ti pàdé lórí kótó lórí kòtò tó ti lè ọ̀rọ̀ tí ń tẹ́lẹ̀ yìí kìí sọ̀rọ̀ sí péjọ kìí sọ̀rọ̀ má jẹ́ àdákẹ́ má jẹ́ àwòrán ayé lé o torí wọ́n sọ pé jẹ́bíjẹ́ ìdúnlógún wọ́n lò wá sí ya ẹ̀gbẹ́ ilé yìí wọ́n ní wọ́n jà o àbí òye yóò bá lẹ̀ èyí jà ni wọ́n jà ìyá náà dára ó tún lọ jẹ́ yà tí ẹ bá olókùn tí wọ́n máa pariwo ká ẹni tí wọ́n ti wá lọ lórí àwọn kílò náà sọ ó ní là ah, nígbà tí ẹni máa ti bẹ wọn àti ìyá kan wọ́n jà ní wọ́n jà kó tó ti máa gbé ọ parí ìyá náà ọ náà láti ifá fọ́rí o ìgbọ́ fọ́rí ìgbà ìbò fò fọ́rí abẹ́rẹ́ ìgbàlẹ̀ bàbá yà pé ìyá làrí ó gbégbá lọ́yìn lọ́sẹ̀kọ̀ ó ní ó kúrú àbí òkúrú àwọn ẹ̀sọ́ pé ìyá kúkúrú kà wọ́n jọjà kóró kó yé yóò tún á kú ọpọlọ wọn kọ àfi bí ẹ̀kọ́ wípé ó kúrú àbí òkúrú òkúrú ọ̀rọ̀ sọ akọni ti máa rólò sọ wàhálà bẹ̀rẹ̀ yóò bá lẹ̀kọ́. kò sí na kan táwọn máa fi gbà fún ọlọ kódà tẹ́lẹ̀ kan bá sọ pé ni pé kí ni ẹ má sọ kádàrà má ìbáwọn làwọn fọ ara àwọn kọ ẹ kádàrà ò dérú kọ fúnra rẹ̀ tó ń pọnpọn ṣé èyẹ lè kọ ara àwọn ọlọsẹ ẹnì kò sí bọ̀dẹ́ ká lọ bí ìpẹ́ ní ẹ̀ bá wa kú ọwọ́ apàdà níbẹ̀ ọwọ́ ní kádàrà ìwọ lọ kọ́ kí lọ kọ́ ìwọ́sẹ́ kí tó bá kó wọn fún kèké gbogbo owó ìlú yìí ó ní kò tó ọ ẹ tó ilé ìtumọ̀ sí i pé àwọn yóò bá àwọn ìgbà kádàrà fún ìdí wàhálà tó pọ̀ ní òkèèjì ayé yóò bá jù gbogbo èèyàn lọ táwọn tí ń bá ń dùn ó lè lọ́ọ̀rẹ̀ àmọ́ tí nǹkan bá bàjẹ́ gbogbo èèyàn ní ṣe bí yorùbá ti máa gbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ ẹni tó takò kádàrá èyàn ò lè pé kó o ní ìtọ́lọ̀ ọ̀kọ̀ọ̀kan bàbá ńlá púpọ̀ òsìsì tó lè dínà mọ́ ìtọ́lọ̀ òsì pé ń tiẹ̀ ẹnìkan kọ́ lórí kọ́ má jẹ tiẹ̀ ìtọ́jẹ́ tiẹ̀ ẹnìkan ò lè di lọ́nà tí ò tẹ̀ ọ́ lọ́wọ́ tára ti gba kádàrá gbọ́ àmọ́ wa ti fi rẹ̀ obìnrin yìí gba kádàrà bọ ìyànjú lè ti ń gbà ní. tó o ti wá mọ̀ fọlọ́ ọba ló fi sí o ọlọ́run náà ló lè mú kú ọ. tí yorùbá ní nǹkan kan bá ti ṣe wọ́n ti máa pariwo àyè wọ́n á níbi méjì tí máa tọ̀ lọ àtọ̀dọ̀ àwọn ológun àti àwọn babaláwo tó wọn bá fẹ́ ṣe àwọn mọ̀lẹ́bí ò mú ṣe tí mọ̀lẹ́bí ọba mú ṣe ọ̀rẹ́ ò mú ṣe ìdínà tí o fi jẹ́ pé majority wọn kọ́sítọ́mù àwọn lókun ni wọn àgbà fọlọ rárá rárá rárá nínú yorùbá lẹ́wọ̀ tabari yorùbá bíi mélòó tí wọn ń sóògùn tí wọn sì sóògùn rí láyé wọn tí wọn bá wọn dé nǹkan táwọn náà sóògùn rí tí wọn kọkọ fún wọn táwọn náà kọkọ rí tí wọn ò so nǹkan rọ tí wọn ò so nǹkan kọ tí wọn ò rí nǹkan mọ́lẹ̀ á àwọn eléyìí sampo láì sampo láì wọn fi kàkà fún wa wọn lẹ́yìn kan tí máa náwó báwọn tẹlifíṣì ní nàìjíríà yìí tó bí wàá di pé tẹlifíṣì tẹlifíṣì yìí báyìí táwọn náà sanra wọn jẹ káwọn wọn ní ìdí fi rí bàbá yẹn mú àwọn tẹlifíṣì náà yẹn wọn lọ bá wọn wá pè sí àwọn pé táwọn bá ti pè àwọn ọjà jáde láì tó wọn bá ní ọba àwọn jáde bàbá yẹn máa ń tún gbọgbọgbọ gbẹnu sọ̀rọ̀ náà pé gbogbo yín náà ibo lóògùn náà lẹ́yìn ta ni yorùbá náà ti sùn ah, ọba àjẹbẹ àwọn èso lóògùn ẹ ní nǹkan tẹ ṣe mẹ wọn làwọn ò ṣe nǹkan kan mára ìgbà pé wọn ta jù ú wọn bá láwọn gbà wọ́n ní ni wọ́n bá fọwọ́ bara hàn mọ́tò àti rọ̀tàn o àmọ́ wọ́n ń pa wọ́n ń pa ntàn yìí wọ́n ní wọ́n bá fọwọ́ bara gbogbo wọn wọn ò bá sì rí tíra wọn ò róńdè wọn ò rí kan wọ́n ní bó náà ṣe ti tẹ̀lé ìgbè nítorí gbogbo àwọn míì ti ń dáwò wọ́n kàn máa dọ̀nà ní ogun làwọn náà ń gbé ká síbẹ̀ lómìnira sọ̀rọ̀ rẹ̀ lálùsùn náà sẹ́kọ̀ọ́ kò ló dé náà lálùsùn náà ẹ̀nu lásán ó dé bẹ́ẹ̀ nígbà tí wèrè. ẹlòmíì ní sìn yóò pera rẹ̀ lásìwájú àwọn mùsùlùmí tẹ́kí bàbá ló sàbùrùkù tẹ́gùn gángan tí ti fọwọ́ sí orogún ní kìjì ọ̀hún lẹ́yìn ní ṣe sọ̀rọ̀ ẹ̀yìn lè ta Islam náà wà dà eléyìí jẹ́ pé agbàgbọ́ lódodo wa kọ́ dàbí gbangba wa tọ̀ ní ọ̀tọ̀ ní sáǹsì ńkọ́ ibi tá a bá ti sórí rẹ ni pé tó bá kó bá ṣe é ṣe fún wa ká tún náà pa fún ọba ti dáa jù bí bá ṣe ń yọ táwọn èèyàn pé ose ò ṣe ẹbọ sí mi ò sì ṣe gbogbo àwọn rádaràda pálapàla àmọ́ ń kọ̀rọ̀ kó tún náà ká tún parọ́ fún náà kó sì jẹ́ pé kò rí ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون الله رجعت ببوبون ديدي سواء سوف وسيبوك أنوركم يدعي tẹ̀wọ̀n fọnù jánu sọ fáwọn lórogún àwọ̀ níbo ni wọ́n wà lónìí. ọlọ́ni fìdínà tó ṣe wọ́n ni pé wọ́n máa sọ pé a fi wọ ọmọ wa fi búra láyé sọ̀tẹ̀gọ́ láyè wọ́n rò pé irọ́ táwọn pa fúnra wọn ó ti pa fún àfi àti láyè. ọlọ́ni ẹ̀wò bá ti parọ́ mara gbogbo tí wọ́n ń gbé kálẹ̀ ayé pàǹtí àti ọ̀rọ̀ gbogbo ẹ̀ sọnù mọ́ wọn lọ́dún torí délé ẹja gbà fọlọ́ lódodo ẹja àwọn náà gbà kádàrà gbọ́ nítorí pé gbogbo tó bá ṣe wà ọ̀dọ̀ Allah ò tó wà lálọ́ alẹ́ mú aburúkọ ọ̀nì kanáà torí ẹ̀ alẹ́ jẹ́ sábàbí o aburú tó ṣe àwa náà ní sábàbí ṣùgbọ́n ta ló mú ṣe wá Allahu Rabbul Alamin. Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé in shi'ti sabarti wa laka al-janna tó bá fẹ́ o lè ṣe sùúrù ọwọ́ àlùjáná ìyẹn ni kí wọ́n mẹ̀sẹ̀ ń bẹ lọ pé kó mú ẹni tí ọ yìí pọ̀ àmọ́ ń tọ́ dájú ni ọ dájú ju àdá gan lọ èsì pọ̀ dájú bí àdá ọ dájú ju àdá lọ pété anabi bá ti lè bẹ lọ nǹkan yẹn kó na anabi wa sọ ibi tó bá wù ọ ṣe sùúrù má jẹ bẹ lọ mọ nítorí pé ti ń sí ọyàn ó ti fi ma àwọ ọmọ kó náà ló fi sí ọ oore ńlá ló fi gbàjọ gbẹdà sí ya oore náà ní kó wà lùgbàlù gbogbo ayé àbá ìmọ̀ wọ ọmọ tó wà nínú ilé ayé pé kó wọn má kú ṣùgbọ́n bíbẹ́ nu ilé ayé kẹ́mi ó kún pọ̀ ọ̀rọ̀ kọ́ lórí bí gárí tẹ̀sẹ̀ nú ẹ̀ ilé ìjọ òjè kan fi wá sálẹ̀ jẹ́nà wàlá òòrè ilé ayé nu ẹni tí ọ̀gá rí tẹ̀sẹ̀ nínú ilé ayé tí òjò wà lè jẹ́nà kò sí tó ní òfò lásán ni. kí ni bẹ́ẹ̀ nu pàǹtí lásán ìbẹ́yìn náà mọ̀ pé pàǹtí náà là ń dùn mọ́tò pàǹtí ni ilé pàǹtí gbogbo ẹrù jẹ́ kó sínú ilé pàǹtí aṣọ wa gẹ́gẹ́ àwọn pàǹtí ni dídẹ́ ní èyí tá a bá kú mo là ń kó lọ pàǹtí lásán láti. ok àwa rí sẹ́kànṣe tí wọ́n fi fi wá sàlùbẹ́ náà ajẹ́pà yìí à ń tẹ̀ nínú pàǹtí ni. sáàdà wo bá sèèyàn láyé tó bá fi máa wọ̀ tó sàmúmára tó sàfaradà tó padà wá parí sàlùbẹ́ náà wàlá olórí rẹ̀ lọ. ní ìsìn a bá sọ pé àárẹ̀ lọ pa á ọ tiẹ̀ ti tọ́dún mélòó ìjọba ti kú ó ti gbàgbé àbí ó ti gbàgbé ó ti gbàgbé lára ó ti gbàgbé fún gbogbo ẹni tí ń tọ́jú rẹ̀ náà àyíká a máa jóni lọ́dọ̀ ẹlòmíì tí ń tọ́jú ẹ̀ àmọ́ yóò ìlú ẹ̀ náà ní sinmi ìyàpọ̀ mi ẹ̀mẹ́tì wọn gbọ́ àmójú ẹ̀ ní sinmi. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tọ́jú ẹni tó kú ẹ̀ kàn ní ilé sọ ẹ̀ mọ̀ ká ìdùnnú lójú ẹlòmíì tí ẹ̀ bọ́ lọ́wọ́ wàhálà gbogbo wàhálà gbogbo àrílù gbogbo àjálù ta ní sèyàn nígbà tó wà láyé ni tọ́ba ti kú another new file ni wọ́n sì wájú ẹ̀ ìmà ìlàlìjẹ́ náà ìmọ̀ ilé náà bóyá àlùjáná bóyá náà ni gbogbo mọ̀tàárẹ̀ fún wa kìíní kan kọ́dọ̀ owó tá gbà ní kìíní kan ọ̀sibítù kan náà fún gbogbo inú pàǹtí láti. ètò kù ní ìsìn pété á wà àlùjáná àbá àti wà àlùjáná tó bá fẹ́ ṣe sùúrù ọ̀ wà àlùjáná àlùjáná wa wọn púpọ̀ sọ sọ fẹ́yìn bẹ́ẹ̀ kápórí burúkú kan ní ma fọ́ yẹn ẹnìkan sọ pé ṣe sùúrù kò tí sẹ́ni tó lè sọ fún ọgbọ́n láyé ìsìn ọmọ tàn ra rẹ jẹ àmọ́ ká pé wọ́n á sọ kórìí tí màá fọ̀ ṣe sùúrù ọwọ́ àlùjọ àti kábọ̀ bẹ́ẹ̀ lọ́n kórìí fọ̀ òkú nílẹ̀ yọ ẹ̀ ṣe kókó ká tún wà àlùjọ náà ẹ̀ torí pé ẹ̀yọ́ fẹ́ gba gbogbo méjèèjì ẹ̀ ní fẹ́ lùzọ̀ arábìnrin yìí ní sẹ́ńsẹ́ lágbára o níjọ́ séèyàn séèyàn ní nílà káyọ̀ níjọ́ gbéyàn sálẹ̀ ó ń gàn ọmọ kó máa bọ́wọ́ àwọn èèyàn tó bá sojú wọn ní máa sọ pé kọ́dà bí gèrè ń ṣe gbé ọ̀dà gbé ọ báyìí ọkàn bọ́wọ́ là ń sáré kakọ́ bù ọ̀la síbi ah, ṣe ṣẹlẹ̀ nu ah, nǹkan kan tí ẹ̀ dùn mí bíi ti òwò tẹ́ sọ pé màá bọ́ sí i anábì wa ni wọn ní ṣé ti dà áwùjọ wà àbẹlẹkẹ nínú ààfin tó bá ti wọ ẹ wọn lè bọ bẹ́ẹ̀ náà kókó fún alálàáfíà ọkọọdẹ obìnrin wa sọ àwọn mọmìnà àwọn mọmìnà ńlá ni ẹ o ọsẹ máa ṣe sùúrù wà lẹbi sọ̀rọ̀ bá a ti máa ṣe sùúrù hmm, láyé ìlú bẹ́ẹ̀ wọn sọ fún mọ̀lẹ́bí pé níta náà ti fi mí ní ìtìmọ̀ sọ ni pé ah, ọlọ́run dákun mọ́jọ́ wọn ó ponú ọlọ́run ti mọ́nà àbáyọ wá wọ́n wá ló ṣe sùúrù ọ̀dà àjọ ọlọ́run ti mọ́jú wá o nígbà ó ti mọ̀ pé ọ̀dà tó ọmọ yá wọ́n fẹ́ parẹ́ wọ́n parẹ́ torí pé ìgbà fún ọ̀wọ́ ọ̀pọ̀ láyé ìsìnmá àwọn èèyàn ò ní ìgbàpá fún ọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń táwọn èèyàn kan rò ní nǹkan ayé kọ́dà kọ́dà kọ́dà kọ́dà kọ́mọ́sádà wò arábìnrin máa ṣe sọ̀rọ̀ kọ́lé ó tún wá sọ pé fẹ́ẹ́nì àtẹ̀kẹ́sọ̀ ṣùgbọ́n wà nẹ́bí sọ̀rọ̀ bá àdùsílẹ̀ báwo wá lọ̀rọ̀ ti bíbọ́ wòwò tí wọ́n máa bọ́ wò tí wòwò mi máa ti tà tí nǹkan ìwà ti lọ́dọ̀ ọ̀gbọ́n àlà àtẹ̀kẹ́sọ̀ ajẹ́ ẹ bá ń bẹ lọ kọ́ má kí n tún bọ́ wòwò máa ìyẹn ni kékeré ṣe kádàáwò oko àmàdáwò tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àdáwò là kékeré kanú àwọn kékeré tí máa ń borí rẹ̀ o ó ní mọ̀ ń fẹ́ kẹ́ bá ń bẹ́ lọ kókó bẹ̀. ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí máa ń sọ ìyá ara wọn kódà ní ìgbà tí wọ́n wà unconscious wọ́n fẹ́ kí n tí ò yá wọn nígbà táwọn wà conscious ó sì àwọn nígbà táwọn wà unconscious islam kí ló ṣe wá ní ìsìn ọmọbìnrin tó fi tètè gbèrè ló ṣe wá ní àríbáwò ìbẹ́ iná ẹni ló ní kàdíyàtọ̀ àríyá wọn wọ sọsọrùn wàláì wò ni wọn wà ẹ wá wo mùsùlùmí gidi ẹrú ọlọ́run lódodo ó ní ìwòwò ọ̀yẹ́mí ẹni tó sì mú kí ìhòòhò mi ó hàn síta nítorí agbára mi lọ́ni tó gbé mi dálẹ̀ tí màá tí mo ṣe má tọpọlọ sí má tó fi ń di pé mò ń bọ́ sí òhò ó ti agbára mi lọ ẹ bá ń tẹ lọ ní nǹkan yẹn kése kó ní kó kú o àmọ́ kí ìhòòhò mi ó má jáde síta má tó ń ti pé ipò ẹni tí ọpọlọ rẹ̀ ò ṣiṣẹ́ má bó ti ṣe yẹ ni mo wà ń gbà ní. tàbí pàtàkì ńlá ti wá láyé òní ìbàdàn torí ẹ̀ lànà ìsọ̀lọ̀ lọ́wọ́ àdìsọ́lọ̀ ń sọ pé nínú àwọn oríṣi méjì ọmọ aná tí ọ̀rọ̀ wọn yàyàn lẹ́nu jù làwọn obìnrin kàṣíyàtún àríyá àwọn ẹni tó wọṣọ sọ́rùn ṣùgbọ́n tó pé lódodo ìhòòhò ni wọ́n wà. ìgbà yìí náà sì mà ọ̀pọ̀lọpọ̀ wọ́n yìí sàdédé jáde ní ìbá bí sàdédé là fi gé torí kò lọ́ra búrẹ́dì torí ìwòkuwò yìí náà. subhanallah iná. àti báwọn obìnrin gan-an tó dàbí ìgbà tọ́kọ lọ́wọ́ ti dàrú yìí kí lẹ̀ ń gbé ta gbogbo sọ̀rọ̀ wọn bá ní kí ẹ gbé pamọ́ kì í ṣèwé ìròyìn lásán ẹ tún fi gbéra yín gbogbo èyí orúkọ pé wọlọ ọgbọjọ èyí níyì àbítasọ bá wà lọ́rùn aṣọ àpálẹ tí ọba tasọ lọ́rùn yìí tí ìbá wọn bá ọkọ àpọlẹ pé ọkọ àtìyàwó kò sí láàrin wọn à bá wà wọn ò kéé dùn wò àbẹ́yẹn ọmọ ni tó bá dàbí rọ tó bá lọ wẹ̀ lọ́la má wẹ̀wù má bóòlì bó ṣe rí àfi bíi dọ̀nkì sọlá àwọn yóò máa pété ìyàn lélẹ̀ ẹ̀ yẹra fún un ó ti gbogbo máa yẹra pé à ya wèrè ni wọ́lá bọ́ọ̀mù ìyẹn ṣe rí ni ìṣe ọkọ lójú ní máa ń jọ ìyàwó lójú nítorí àṣírí ti sáàrin wọn kọ́kọ́ àti ìyàwó ni ọkùnrin ọmọ máa wòwò kú o kóbìnrin ọmọ bá máa wá wà wa àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bí ẹranko ní máa rí ẹbí ẹ mọ̀ pé òwò làwọn ẹranko wà ọlọ́run bá tún wá bò wọn láti rí kẹlà wọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwòwò wọn wà ẹrù mi nù ìdí rẹ̀ ti hàn láti àgbọn ẹ̀yìn ọlọ́run tún wá fi irú ó fi bò di ẹlòmíì láti rí nù wọn òmí ò ní rù gbogbo ìdí rẹ̀ hàn àtà wọ́n wá sọ pé wọn náà fẹ́ gbé di ìtàbà àwọn òdìlà ẹranko burúkú ètò ìtẹ̀ranko ti di ẹranko burúkú tó ta ní ọ̀jẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم bí tí wọ́n ń ṣe àrùn tí ń sogójì ń sọ ọdún bí tí ń sa àwọn obìnrin ń sa àwọn ọkùnrin bá lánàá lánàá ń bẹ àti máa ń sọ àti bó ti ń tán láyé bàbá tún rọmọ kan ó gbé ṣòkòtò kan ó gbé yìí sí déédéé ibi tí ìta ti sọ̀kalẹ̀ ètò wa wà ètò wọ̀ ti sálẹ̀ òun wà lókè ó gègé sí ọ̀kan sí bàràbàrà yìí eléyìí tó wà sálẹ̀ ǹjẹ́ kọ́lọ̀ mi wọ́n á rìn bí ẹni tí nǹkan kọ lù lóṣù pé the bad guy abẹ́rẹ́ nǹkan náà ẹnìkan ló sì bí eléyìí náà àwọn ẹlòmíì tí ẹ ti ṣòkòtò ń dọ́gù bẹ́ẹ̀ yóò tún ra sídìí rẹ̀ ta ní kíkẹ́ wò kọ́lọ̀ subhanallah alaabi kó làákàyè náà wà wà kó làákàyè wà. ẹ ẹ mọ̀gbọ́n kẹfẹ́rí tí wọ́n gbà ní kíni bẹ́ẹ̀ wọ́n ní lẹ́yìn sẹ́fà àdàlù kọ̀fọ̀rí dẹ́mu bẹ́ẹ̀ bá ti jẹ́ kẹfẹ́rí kọ̀ tẹ́sẹ̀ ẹ̀yẹ́ máa wọ kẹfẹ́rí ní títọ̀ bá ń gbà tí gbogbo yín ti lọ jókòó sí ìta báyìí yọkà tó wá kọjú sí yín yọ yọdí rẹ nù ṣòkòtò yóò sì máa tọ bàbá alágbájá ìdílé ìdílé rẹ sílò ń gbé ìdáyìn náà ní ọgbẹ tó àwọn òfò bọ́dà bàbá ìjẹ́kóbìnrin náà ni lọ́kà sága ni ni ọba pa ṣòkòtò kan lẹ́gbẹ̀ẹ́ kan àbí bí ajá yóò lọ ń tọ́ ni mùsùlùmí àpọ́nlé tó lọ́ọ́ rà fún wa ọ̀pọ̀lọpọ̀ wa láwọn ọ̀fẹ́ láwọn ọ̀fẹ́ torí ẹ̀ akramakumullah kí ló sún obìnrin débi àwọ̀ ṣòkòtò ẹni táyé gbà rẹ̀ tó wọ ṣòkòtò wọ́n á ń tíráàvù wọ́n á sọ fún bàbá ọlọ́pọ̀ pé gbẹ̀mí gbọ̀n àfa dírẹ́fà náà bá páàkì bẹ́tù wá gbàdílẹ̀ kí dírẹ́fà tó páàkì lójú gbogbo àyùwà náà yóò ti fa sokoto ó gbẹ́jú ni dákun ó ayé àgbẹ̀ kì í. sùhánàlá ó dàpọ̀ iyì náà dàmà ségìrì ló gbé wèrè náà ni àbálẹ̀ jẹ̀nu lọ́kọ̀ ìyẹn wo Islam tí n tó gba làákà ìbá mú yàn yìí máa bọ́ sí wòwò tí wọ́n bẹ anabi sọlá àṣẹlẹ̀ kọ́bùn bẹ lọ́n kó wọ́n má bọ̀ wò mà. nǹkan kan ò ṣe wọ́ ọpọlọ rẹ ọ̀dàrú kúfùrù náà ni kúfùrù náà ni ìwà jẹ pé ọmọ èèyàn níyì mà nǹkan wá sí ìwọ ọkùnrin jẹ́ pé irú àwọn tí ò wúlò àwọn rádaràda dé ṣe ń àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ irú rẹ̀ ní wùwọ́ ó ní ẹni tí wà presentable ló fẹ́ fẹ́ abẹ́rẹ́ presentable báwọn ẹni tí gbogbo ayé ti rí di rẹ̀ ńlọ́wọ́ presentable àwọn ìyá mi náà tún gbádùn wọn ní kó mú ìyàwó tó fẹ́ fẹ́ wá ṣé wọ́n ẹ̀zámì rẹ̀ àbáwọn fẹ́ fẹ́ yàwó lọ́ba lọ mú sísítà kan wá òun náà sì máa rọra wọ ìjáàbù tó ti wá dé ti gbogbo ẹ̀rí gbà bẹ̀rẹ̀ wá mi ìfẹ́rù eléyìí mi ìfẹ́rù eléyìí wo lẹ́ fẹ́ mọ́mí mọ́mí ọ̀daràn ó lè ti máa wọ tíkẹ́ẹ̀tì àti sinmi àbẹ́ rí nǹkan mẹ́ mínísíkẹ́ẹ̀tì àti sinmi onítorí àwọn eléyìí ló fẹ́ wọ́n á lè máa ràn yàn lọ́wọ́ ẹgbọ́rọ̀ bá ẹgbọ́rọ̀ ìyá rẹ̀ ló ti ọ̀gá àti ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ti wọ́n ọmọbìnrin tó dáa tó lẹ́sìn wọn ní ti kọ̀ọ̀kẹ́ ẹni tó yẹ kókò fẹ́rẹ̀ ẹ̀sìn ọ̀daràn náà ni tẹ́tẹ́ pé ń dọ́tí wàhálà bá ti yóò fún jà ìyá rẹ̀ ló gbódó ó dùn ró sọ alùpùpù wa panu léyìn ìgbà yìí náà ti rí ìyàwó ọmọ tó pọ̀ ìyá ìyọkọ rẹ̀ létí yóò tún gbọ́ tó sẹ́kì máa gbá kejì ṣéjú rẹ̀ tí wọn náà fẹ́ nìyẹn lẹ́nu tó wọ́n ti ah, àmọ́mí yẹn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbáyé ṣe alọ́nà náà wọ́n fẹ́ yìí lẹ́nu kẹ́ni tó bá dé gbé. bọ́ọ̀sì ọ̀pọ̀ àbùkù lọ́lọ́run ti kádàrà pé bọ́ọ̀sì ò ti sọ ọ́ tó bá dé bọ́ọ̀sì ọ̀pọ̀ àpọ́nlé yóò sùn lọ. torí délé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn náà ló ti ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà nù wọ́n lọ́ọ̀fẹ́ yàwó ó sì gbọ́dọ̀ jẹ́ la fẹ́ fi màmá rẹ ti ganu ọ̀tẹ̀ yàwó. bàbá rẹ gan kí la fẹ́ fi ṣe ìwọ gangan tó fẹ́ fẹ́ yàwó la ní bàbá ìyàwó àtiwọ́ báàsì ìwọ ní karamba ní ká máa fira ẹni sí ipò tí ọlọ́run kò fi wá sí tẹ̀lé ìtumọ̀ sí pé gbàǹtẹ̀ náà kí n má bọ̀ ọ́ wò àlẹ́ ha anábì bàbá bẹ̀ lọ wọ́n á sọ yẹn títí tó fi kú àárẹ̀ yẹn ṣe àmọ́ bá ti ṣe ara rẹ̀ ọ̀pọ̀ sí òwò mọ́ ilé ìjọ orin ńlá tọ́lọ̀ ń sèfún látàrí àdúrà lẹ́gbọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oríṣi méjì ẹni gèrè ọ̀kan wà tó yẹ pé látàrí àárẹ̀ látàrí pé sísẹ̀mù ara dàrú ìyá lè ṣubú paragada sáré pé ẹ̀mí ò ṣiṣẹ́ déédéé má kọ́rọ̀ ọmọ tàgé lọ́jọ́ tó tutù mú burúkú kí temperature high kọjá sí sọ eléyìí àwọn medical doctor wọ́n lè ṣiṣẹ́ lórí ẹ̀ bóyá látàrí temperature bóyá látàrí tó lè mú temperature wálẹ̀ bóyá látàrí kí wọ́n wo sábàbí tó fà á tí nǹkan yẹn ti dé sí i sábà ti sòògùn tó fà á nítorí tí ọmọ kó bẹ́ẹ̀ díẹ̀ ọmọ kó bẹ́ẹ̀ díẹ̀ ọmọ kó bẹ́ẹ̀ díẹ̀ ẹnu gbogbo èèyàn kò lórí pé agbára àwọn mẹ́tíkù dọ́kítọ̀ ká ilé yìí. bọ̀dìrì wà tí máa ń sèyàn tó ẹgbẹ́ kìí ṣe sábàbí kan nínú àwọn sábàbí tó yé mẹ́tíkù dọ́kítọ̀ ni máa fi mú yẹn. bí o ṣe gbé àlejò àná fọwọ́ báyìí. ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa. ولأن الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الأجل ọlọ́run ti fi hàn wá nù ayá yìí bí àlùjẹ̀nu a máa wọlé fìyàn lára o tí ó jẹ́ pé wọ́n máa ṣe wánranwánra ní wánranwánra tẹ́ rí tùmọ̀ fún ẹ̀ lè máa kókó tẹ́kọ̀ọ́ pa tọ́jà kátó jẹ tí atẹ́kùn kátó fẹ́ síbi tó jókòó sí ni tó òórùn kátó gbọ́ ni ẹ lè sọ ju ike àlejànú lọ́fọwọ́ bá lọ. Tíro eléyìí bá tẹ̀lé kò sọ́sibítù náà lè gbé yẹn lọ tí wọ́n rò ọkùnrin kò sí ọsibítù náà láyé tí wọ́n rò ọkùnrin àwọn tó wá wà tó mọ̀ nípa sáyẹ́ǹsì ìtọ́jú aláàrẹ̀ láti ayé jọ́n láti ayé àwọn egiri ikọ̀ àwọn gírèsì wọn pín sí méjì. àwọn akẹ́kọ̀ọ́ pé kò sí kò sọ̀rọ̀ pé ìgbọ́ya ti ní ka ìdánù ka ìdá kankan àbójú rí lọ́kọ̀ọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ pé ọ wà nítorí pé ìgbà tán wádìí wádìí wádìí wádìí tí wọn ò rí pé kókó nǹkan tó ṣe ní ti nǹkan báyìí tó ṣẹlẹ̀ àwọn náà padà sọ̀rẹ́ńdà. àlèmọ́tò tó ń kọ́ yìí ẹ̀rọ àfihàn ọ̀wọ́n wá láwọn tó pọ̀ tó ponú tán ya ayé rádà nínú àwọn medical doctors àwọn ní máa sọ pé lórí òsì tẹ bá tẹsí gbé aláàárẹ̀ lọ́dọ̀ ọrù rẹ yóò hàn lè mà tòṣùgbọ́n àtọkpọnù wa àwọn náà máa pọ̀ wá torí ẹ̀ làwọn náà fi sọ pé agbára ọsibítù lè ka fẹ́ ìwádìí gbogbo dágbára ọsibítù ọba ti lè ka ní olóògùn nítorí pé ó ní tó kọ ọsibítù máa ti sẹ́kùn nǹkan míì àfi kẹsì rúkìá tẹ́lá ti ṣe rúkìá ọlọ́run aláàánú yóò mú nǹkan yẹn kú ìgbà lọ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ń gángan fúnra ara rẹ̀ ṣerú pé afẹnidá àlùjánu fọwọ́ bá rí bẹ́ẹ̀. ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ rẹpẹtẹ àwọn súrà púpọ̀ táàtù máa ké lákètún ló fi lé àlùjánu yẹn kúrò lára ẹni náà anabi sallallahu alayhi wa sallam nítorí wọn máa ń sọ tó bá fẹ́ lé àlìjánu kúrò lára ẹni tó ṣe kọkàtí kọ sọ pé ọkọrọj ọkọrọj àdúwọlọ àná rasulullah jáde ọ̀tá allah èmi ni ìránṣẹ́ allah anabi sọ jù àlìjánu yẹn sì jáde. kódà àwọn míì náà nínú àwọn tó ń Islam táwọn náà máa ṣe rúkúyà àwọn sọ ọ́ ju bísímìlá àlejò sì jáde ó dìpẹ́ndì lórí sẹ́ńtárìtì tá a náà ní láàrin wa sọ̀nà orúkọ gbogbo ẹsọ bísímìlá ẹsọ kìnìún àbọ̀sọ̀ ń torí pé ò sí níṣì ń bẹ nínú àwọn olùmọ̀ tó yẹ kí táwọn bá fẹ́ ṣe rúkìá wọn kàn sọ pé jáde kúrò lára ẹ̀ àlùjànnú sì jáde àwọn míì sọ pé la hawla wala quwwata illa billah àlùjànnú bá jáde èwo lẹ́yìn sọ̀rọ̀ èwo lẹ́yìn palẹ̀ máa fẹ́ sọ àpèjúwe lẹ́rí tó bá kára ń gidá tàbí kí àwọn kankan náà Al-Qur'an tàbá ka suratul fatiha tààtúkà ìbẹ̀rẹ̀ suratul baqara tààtúkà ìparí suratul baqara ayatul kursi bákanáà qul huwa allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas inṣàlá òtítọ́ òtítọ́ ìtọ́lọ́wọ́n bá nílò ní òdodo tó bá gbé látọ̀kàn wa ní ti ń jáde lódodo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀la sábà tí wọn kà wọn àyà sọsọ nípa dán tàwọn firawuna àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ kankan gbogbo àwọn àyà náà sábà tún kà èèyàn máa padà fi ṣẹ́gun àlùjánu tó bá wọlé sẹ́nìkan lára. ṣáájú rẹ̀ islam ti wá kọ́ wa ní dáàmà sí o kálíjánu ọmọ bàtì ẹ̀ wọlé sí wa lára. gbogbo àwọn àdúrà sani ká máa ṣe lójoojúmọ́ ká mójútó gbogbo bó tilẹ̀ wù kí ìdíwọ́wọ́ àwọn adùn rẹ̀ tó má fi ṣeré má fi tipa làbá rẹ̀. la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir sọ́ni ká wí ní gbọ̀gbọ́rùn lójúmọ́ fi ṣeré. nítorí ká sọ́ra ọ̀dà àjù ká máa wó oògùn rẹ̀ lọ ká sọ́ra fún ọ̀dà àjù ká máa wó oògùn rẹ̀ lọ títa bá sọ̀rọ̀ afun tí ò ṣe wá ó pé wá ju kó ṣe wá lọ ká máa tẹ̀sẹ̀ wá wó bù sí. tó a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tí wọ́n ní ká wílẹ̀ mẹ́ta lójúmọ́ láàárọ̀ àti ní ìgbà tó rùn bá wọ̀ bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim tí wọ́n ní ká wílẹ̀ mẹ́ta lójúmọ́ láàárọ̀ àti lẹ́yìn ìgbà tó rìn bá wọ̀ hasbi Allah la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim tọ́ni ká wí lẹ́ẹ̀mejì lójúmọ́ ṣé gbogbo eléyìí tá à ń wò sí. yéte pé àwọn nǹkan tó yẹ kó o fi wáàbò fúnra rẹ wọ́n kúnlẹ̀ ò ní wáàbò ọmọ wa pé ọ̀tá kan ò lè rí ọ gbèsè bọ́jẹ́ ṣètọ́ níyàn bó ti jẹ́ jàlùjẹ̀nu ọkàn ò lè rí ọgbẹ́ ọkọ̀ òbí ọ̀sẹ̀ nítorí tó o bá ti máa ṣàdúà èèyàn gbọ́dọ̀ mójútó àwọn àdúà eléyìí Islam ní ká máa ṣe a ti gbọ́dọ̀ fi ṣeré a gbọ́dọ̀ fi ṣàwàdà rárá gbogbo nǹkan tó bá ràn kó fẹ́ dáwọ́lé rí kọ́kọ́kọ́ lẹ́yìn àdúà ni ọ̀wà yìí lẹ́yìn àdúà nítorí pé tọ́lọ́run bá fẹ́ mú aburú séèyàn èèyàn gbàgbé àdúà o èèyàn gbàgbé àdúrà tọ a sì máa gbé lásìkò ìgbà tí a bá ń wá pété àlùjánu yẹn sápò lára aláàárẹ̀ wa àlùjánu ó lè sọ pé òun lè jáde wọ́n sì máa parọ́ lọ́pọ̀lọpọ̀ torí tẹ bá fi kí ló kọ rẹ ṣé mùsùlùmí ni wọ́n ní ìyàwó ni wọ́n ní àbí kèfèrí ta lọ́rùn ọ ó lè dáko ẹnìkan tí tí ò tiẹ̀ nǹkan kan nípa rẹ̀ ẹni tí ò lépa rẹ̀ pẹ̀lú aburú ó lè kó lọ́rùn lọ́nà àti dá rúgúdù lẹ̀ láàrin ẹ má ti pẹ́ǹdì lórí ọ̀rọ̀ tí máa sọ kí máa gba hàn ẹni tí ọba wọlé sí la sọ̀rọ̀ ni ẹ̀ ló ti jẹ́ pé tẹ̀ ń bá lù sí ìrora kò ní màtara nígbà tó bá tún jí tán àlìjánu lẹ ń lò àlìjánu sì máa wọ́ká lára rẹ̀ fún òun ní jáde ó lè wọ́ lọ tẹ́tẹ́ lè wọ́ lọ sápá lọ́nà pé òun ní jáde ẹni tí nǹkan ṣe òun lè máa di apá mú kó máa di ẹsẹ̀ mú bí tí àlìjánu yẹn bá ti wọ́ lọ sòdẹ́yìn máa wá mú ẹgba tẹ́ẹ̀nà níbẹ̀ sòkò ní dun ẹni tí nǹkan dá àlìjánu wọlé sí la àlìjánu ní nǹkan yẹn ọmọ bá wọn á bùkátà kẹyìn gan alára lẹsẹ rúkìá kẹẹdó dédé o torí kété ọba jẹ bẹ́ẹ̀ ẹwọn àbí ẹbí alábàámu kọmọ lọ di dáná rẹ o wọn jẹ pé abàní láti ẹmu àwọn akọlọ yánnayànna lálẹjánu fara rẹ lẹjọ wàrà tiẹ because all the doors are open lára jẹ torí pé ìwọ́sọ fẹ́ ṣàdúrà láti wá ààbò fẹ́ nìkan gbogbo ara rẹ sílẹ̀ ṣe ṣàdúrà fúnra ara jẹ rúkìá lọ́kàdé lónìí lọ́nà bá di onírúkìá tó èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó náà tó náà ṣàdúrà irú la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd. wa huwa ala kulli shay'in qadir èèyàn ti wí lọ́gọ́rùn-ún lójúmọ́ pẹ̀lú ilé yẹn pẹ̀lú òkú ọlọ́run gbogbo aburú yẹn ọlọ́run ní jẹ́ kọ́tọ́ ọ abẹ́ lọ́wọ́ fẹ́ ọ ọ aburú wọlé sí wọn lára ọlọ́run bá wọn mú jáde ọlọ́run dákun má jẹ́ kí ọtọ́ nínú wa ọlọ́run sọ wa níwájú wa. ó tọ́ wa lẹ́yìn wa ó tọ́ àtòsí wa òkè àti ìsàlẹ̀ wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó jẹ́ ká máa bẹ dáadáa àlàáfíà tó dáa ọlọ́run kò fi ta gbogbo wa lọ́rẹ̀ subhanallahi wa bihamdihi ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹnjọ bá fẹ́ ṣe béèrè kò sùn. Sọ́ni jọ́ àlùjáde bá dá ẹ̀ láwọn tó sì jẹ́ pé náà dúró táwọn fẹ́ ṣe kan ilẹ̀ ìtún abẹ́tù sọ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè gbowó lọ́dọ̀ àwọn pé ó pín àyà ó ń fúnra ara gbogbo àwọn nísìnyí ọba lára jáde pàtó wá pé ti dáhùn èèyàn tún ṣe lẹ́yìn ọ̀rọ̀ yẹn ó fi hàn ntuli oògùn ká tún wà tó tún lè tẹ̀ràn lọ́wọ́ dálùjá náà fi tètè kúrò lára ẹni tí ń ṣe ṣá ọ̀la tó burú àmọ́ fẹ́ gbowó owó ń náà tí wọ́n ti rí ra ó ti tó ṣùgbọ́n iye báyìí lówó ti àwà ní ẹ̀kúrú jẹ òkúrú jẹ torípa ìtòrúkẹ́ fún yàn abẹ́ àti ọmọ ìyá wa láǹfààní anábọ̀ sọ̀rọ̀ bá àwọn àdúrà sẹ́lẹ̀ onímọ̀lẹ́ pàpọ̀ àmì nǹkan ẹ̀yìnlẹ́m fa ọ̀họ́ òfòlìyẹ fàájì ẹnikẹ́ni tó bá gbé ṣe fún nínú yín láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kò sí bẹ́ẹ̀ torí ilé eléyìí ọ̀rọ̀ ẹ̀sán yìí báyìí ká tó ṣe rúkìá fún yín kò ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ń pín ẹsẹ̀ rúkìá tó wọ́n fún yín lówó wọ́n fún yín lówó tí èsì ti kọ̀ǹdíṣàn à ń bẹ lọ́kọ́ mọ́kù lè jẹ́ lọ́sọ̀tún. ọlẹ́ni tí àlùjọ́nù ń dàlá rẹ̀ sáré pé òun gángan fúnra ara rẹ̀ kò tó dédé ìgbà tẹ́lẹ̀ náà àlùjọ́nù ìsàdédé wọlé sáwọn yẹn lára àfikún ọ̀nà àti tí ẹ̀sìn wọn ti mẹ́hìn àlùjọ́nù máa sábà wọlé sáwọn yẹn tí wọ́n bá ti ṣètò ọlọ́ọ̀dà rẹ̀ wọ́n ètò ìtàn sọ̀rọ̀ bá àlùjọ́nù sẹ́lẹ̀ ìgbà tí wọ́n ń jó lọ́wọ́ bàtà ń pariwo lọ́wọ́ bàtà ni wọ́n tún kọjá ti sọ gbogbo àsìkò kọkọjá lọ kọjá là àlùjáde máa sábà wọlé sùn la. wọ́n ní sáwọn lè gùn lé ṣé àtúnṣe ọ̀tọ̀ lọ́nà ìṣẹ̀lẹ̀ náà lédè káfí má ṣe rúkì ayọ̀. rárá á ṣe rúkì á ṣùgbọ́n. bá ti di kó gbádùn gà ìgbádùn á máa jẹ́ máa lé ọlọ́run lè lo oníyàn náà sábà kó tó di mùsùlùmí gidi ọmọ bíi tí n tó ṣíọ́ ti báyìí báyìí báyìí ọjọ́ kódà ó kù díẹ̀ pàṣẹ tóra ti mọ̀ pé tẹ́lẹ̀ náà ló mú kí n tó òun náà ara rẹ̀ ọ̀gbà lè padà dúró ní ìgbà náà. rárá gbogbo ẹ náà takora wọn pé ká tún lò tòlúkà náà yìí sọ̀rọ̀ máa rí sílẹ̀ tó ní ṣe àbí kí n bọ̀ ọ̀gbà kí n bọ̀ ọ̀bẹ lọ. wọn náà ló ní ẹ tó máa lo oògùn ẹ̀yìn ẹrú ọlọ ẹ máa lo oògùn sí gbogbo tó bá gbé torí fọ́nà wọn bọ̀ sọ amóde kankalẹ̀ àti kó tún sóògùn rẹ lẹ kó sóògùn rẹ kalẹ̀ pẹ̀lú ẹ̀ lílo oògùn kọ̀tàkùpà bá aláwọ̀ dúró kódà nínú àìbá aláwọ̀ dúró ní ká máa lo oògùn tuntun wa kí náà máa lo oògùn tẹ́ ẹ lè lò fún kíkẹ́ pẹ́ lọ. tó ẹni tó sì yẹ kó lò sí náà lọ́fẹ́ lò sí. ṣùṣùgbọ́n ànábì tó máa ń dáwọ̀ ọ̀mà òun ló ń sọ fún pípé sùúrù ọ̀wà lùjẹ́nà. ẹlòmíín wà lónìí tó bá tún ṣe sùúrù fúnra rẹ̀ bá ló kọ́ púpọ̀ lè wà lùjẹ́nà iná ni ó tún wọ̀. nítorí pé nǹkan ti ń ṣe yẹn kò fi máa Allah ó ń kí ẹ tó ṣe mùsùlùmí kì tó ń torí ẹ̀ ó ṣàdúrà bóyá ọlọ́run ọjà bá a mọ̀ kú ò náà àlékún. ṣe ìkẹyìn pé bá ń bá ń tẹ̀lé ọ̀kan. kọ́lọ́ tó ti ti bàlágà tó lè máa kọ́ ọkùnrin lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ òsì tàbí ṣùgbọ́n pípé obìnrin ó lè so olùkọ́ pàápàá jùlọ fáwọn obìnrin ẹlẹgẹ́ nítorí pé obìnrin náà ló yẹ kó máa kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ wàá lọ dínkù òní sínú pé gbogbo bọba ti lè tẹ̀yìn lélẹ̀ fún lọmọ bàmáàjì báwo lẹlẹ ẹ̀rì Nigerian level kan tòun gba tó di pé ọkùnrin àwọn náà ní mẹ́ngù pẹ̀lú àwọn obìnrin àwọn náà ní kọ́ wọn kò sí bàbá arúgbó kò sọ́mọ ọ̀dọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti di sex for mark àwọn òbílẹ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ kan tó ṣùgbọ́n tí obìnrin bá ń kọkùnrin níjọ́ máa ṣẹlẹ̀ náà lẹ́yìn náà rí nítorí pé obìnrin gan fúnra rẹ̀ ó lè sọ pé ọ̀kan nínú àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ abọ́ ìsiránù kó lè paasi torí bí sẹ́ń bẹ́ńdìkì ní gbẹ̀ngbà ìjà tó òun náà lè sọ bí ẹ mọ́yé ń ṣẹlẹ̀ lábẹ́ sámà yìí báyìí yàtọ̀ sí pé Islam sọ pé èèyàn sínú olùgàyà níwájú àwọn ọkùnrin ọkùnrin ló lè gàyà níwájú àwọn ọkùnrin èyí lè máa wòrà yín wọ́n ní wọ́n kọ́ ní àkáǹtì lẹ́yìn tí ọkùnrin ọkùnrin ẹ̀rí tí gbogbo ó fòkọ́s lórí gbogbo àwọn àkáǹtì àkáǹtì tá a máa ti àbẹ́ ẹ̀kọ́ tá a máa fòkọ́s lórí ẹ̀ gbogbo ọmọ ẹ̀tẹ́ dáadáa àbẹ́ tó bá ní àlejò fólú kẹta oní ọ̀wọ́ akọ̀wà ẹ̀rí tí gbogbo ọmọ ó fòkọ́s lórí ẹ̀ ilé yóò lásọ méjìlá yẹ ìtọ́wọ́ wa lánàá náà ló tún wọ̀ wá lónìí eléyìí kí ló rò pọ̀ wọn àti ìwé wọn display ẹ̀rí pé ìtọ́wọ̀ lánàá tí òsì wọ̀ lónìí ó ti ti wọ̀ mí mo rò pé yé tó o tún máa wò pé ọmọ rẹ ti á gba báyìí ẹ àbílẹ̀ yọ̀ lọ́mú gbá yà kí ló fẹ̀yìn torí tọ́lọ̀ tó gbogbo nǹkan ẹ bá ọmọ tuntun gbogbo ara tẹ́lẹ̀ tó ojú ọmọ wọnú ìparọ́ tó a lọ para bí aṣẹ́wó gbogbo kíláàsì ọrùn eléyìí ti jẹ́ pẹtrólíọ̀mù gbogbo kan làwọn bá bá gbé tó kálukú náà lọ má járe ẹsẹ rí iṣẹ́ ọba jà ọdà náà ọdà náà táwọn yẹn máa ń béèrè béèrè àwọn náà ti fura ti pẹ́ so gbogbo yẹn náà máa gbé nǹkan ọdà o àmọ́ kẹkẹgbẹ pẹ̀lú ẹsùn ìwọ lọ àbáṣe o bàbá tó kó bá wa ṣe jẹjẹjẹjẹ wa la jókòó òun náà lọ sọ pé a lè ṣe ọlọ́run ẹdínlẹ rẹ o rò pé torí ẹ̀jẹ̀ àlebá mi báyìí rahima allah ọkọ̀ tíra kàkáyè ó pè ní ẹ̀ẹ́lẹ́mú mọ̀ọ́kàyè àrùbọ̀pẹ̀lẹ̀ àlè ẹ̀kọ́ fún ìjẹ́ time and place of allah ẹ̀jẹ̀ máa ń ti ń dá ìbéèrè tó sign on behalf of allah wọ́n ti àwọn èèyàn wọ́n sì ṣe tí wọn náà fi wọn lọ́rọ́ ọ̀nà majority béèrè tá àyàn máa ń béèrè àwọn náà ti ní opinion àwa ti mọ̀ sí pé tí ẹ bá fi yín ní ìsìn náà kí ni kí ni ká tọ́ àbí ọ̀tọ̀ pọ̀tọ́ ẹni bí ó sì dá ọ̀pẹ náà nọ̀nà ẹ ba gbogbo plan jẹ torí pé nítorí ti ní lẹ́mìí ni ká ẹ sọ pé ọ̀tọ̀ ẹlòmíì ó ti béèrè béèrè lọ́dọ̀ ẹlòmíì ó ti béèrè kó tó lọ títí tí ó fi rẹ́ nìkan sí ọ̀tọ̀ pọ̀tọ́ sódà tó bá ti dọ́gbẹ́ wọ́n lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ gan sọ pé ọ̀tọ̀ èmi gan ti tẹ́ ẹ̀ má ṣe kí n tó wà kàn mo tó bá bàbá alákòóbá ipá yìí tó lọ àmì ṣe tó wọ́n lọ fọ́ bá dàbí ìyá ó ní ẹmú mo rò pé rẹ ìyá máa ń sọ̀ra ẹ wọ́n ní obìnrin lè statement ẹ̀ lè mú bá àràdà òfin yẹn obìnrin ò sí mẹ́jọ́ máa ka ìyá sínú àtiwájú àwọn ọkùnrin ìdí nìkan fi hàn ní pèpè fún sọ̀dà nítorí pé wọn lè pèpè fún sọ́wọ́n ẹ̀kọ́ ọmọ gáyà àbí òye wa ṣe lè náà wọ́n ti olóbìnrin kan àti tí ti lóyún ẹ̀ máa wá lẹ́ka nìkan ìlú fọwọ́ bá. ẹ lè sọ pé bá torí àlùjáde tó fọwọ́ bà because irú nǹkan yẹn wọ́n yìí kàn sọ pọ́n pé the marriage in am sọ ìgbà míì báyà táwọn gynecologist rẹ̀ náà bá wò wọ́n lè rí nǹkan tó ń fà torí pé ńgbà míì kì í ṣe àlùjáde because ìgbà míì náà ẹ̀ máa ti ràn má àlùjáde má àlùjáde má àlùjáde sòkè ti sá àlùjáde ní ti ń dọ̀la ó dàbí obìnrin tó ti mọ̀ pé oyún ẹ̀ tètè dúró láàrọ̀ ó ń fìtínà sí ọ̀rọ̀ kan ní ti sọ̀rọ̀ yóò tún máa pariwo yóò tún máa jà yóò tún máa jọ padàjọ fún òye sì wálẹ̀ sálìjànú náà bọ́tẹ́ ẹ̀kọ́ farabalẹ̀ kórì yóò pé kọ́ pákó sọ́mọ lọ fa wàhálà ọmọ pa fìtí tó bá délẹ̀ sọ́mọ á sùn fún o tún sọkọ ló fò yálò mi fi ṣe fourteen years nílé ọkọ tí ò lóyún sálìjànú náà torí pé ńgbà míì àfọwọ́fà pọ̀ ẹlòmíì oríṣi oúnjẹ tí ń jẹ ń bo oúnjẹ lọ rẹ ẹlòmíì ti wà lẹgbẹ àsìkò tó lóyún yẹn ó yẹ kó lọ sinmi bí ọ̀sẹ̀ mẹ́fà tóyún yẹn ó fi ráàyè jókòó lára rẹ yàmà pé ńgbà tí ǹgé lọ́wọ́ ǹgéní kata ni mo fẹ́ fi jọ òṣìṣẹ́ níyà mi òṣìṣẹ́ mo rò pé yé garagara wárawára oyún bàjẹ́ gbogbo eléyìí wọn lọ rí ganikọ́lọ́sì rẹ rúkìá tó máa ti gbé because ìbéèrè yẹn pè fún ká máa doubt òdodo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn ò lè doubt ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam torí pé wọ́n sì ti ṣe rúkìá abẹ́ ẹ̀gbọ́n bíbélì yẹn ti wí wọ́n sì ti ṣe rúkìá amóyún yẹn jẹ́ náà ni wọ́n á sòótọ́ ni àbínú tiẹ̀ òdodo lọrọ anábì sọ̀rọ̀ lọ ní ọjọgbọsẹ ó sì lè jẹ kọlọ kádàrá kò ní bímọ láyé ìbọn kìí ṣe gbogbo yẹn náà lọlọrun kọ pé ó bímọ fa wọlé jàánu máa yẹ ṣáó àkèémà Ọlọ́run máa ń sẹni tó bá wù lága náà. wọn ní káwọn lè ṣe sọlá lẹ́yìn sọlá tó ọ̀rọ̀ yẹn kí wọn àdúrà lẹ́yìn sọlá tó ọ̀rọ̀ yẹn nínú sọlá tó lẹ́yìn sọlá tó ọ̀rọ̀ yẹn nígbà tẹ forí kalẹ̀ àti nínú tẹ̀sán àbòdì náà gbogbo ẹ̀. àmọ́tẹ bá fẹ́ fẹ́ lọ bóyá tẹ̀ jí lò àbí lọ́sàn-án náà lè fẹ́ fẹ́ lọ. ẹ gbà ẹ gbà pé lẹ́yìn dọ́kì kọ̀ọ̀kan láti o kìí ṣe dọ́kì tó wà nílé ọ̀rọ̀ ìwọ̀ láti. ìrẹsì náà lọ́nà tó dájú ọ̀pá tẹ̀sí. الصلاة على النبي صلى الله عليه وسلم هي ليلة ومنتهى في الفريضة الصلاة على النبي صلى الله عليه وسلم نعم عليكم السلام àkọ́kọ́ kò sí ní jẹ kristẹ ẹ̀yin lẹ ń pè bẹ́ẹ̀ àbí bọlọ náà ti pè wọn bẹ́ẹ̀ tọba rí mu wánu bíbélì kan tó gbẹgbẹ jẹ́ bẹ́ẹ̀ náà nàṣọ́ra ẹ̀ tó bá gbé nǹkan tí ń ṣe yẹn tó bá gbé nǹkan tí ń ṣe ọba jẹ́ àárẹ̀ kò sí kò sí tó burú kẹgbà tó àfọ̀nà kọ̀ gbà tó tòǹtò torí káwọn sàhábà táwọn àlórí rìn àjò tí wọ́n dé abàkan tí wọ́n gbà wọ́n ní àlejò tí wọ́n gbà wọ́n àkọọ́lẹ̀ òfin àgbẹ̀ mùsùlùmí ni wọ́n sáwọn mùsùlùmí yẹn gbà tí àkekèé tó sì san olórí yaba wọn wọ́n sáré wá bá àwọn mùsùlùmí yẹn Abu Sa'id al-Khudri ọlọ́gbà dídì àwọn sọ ṣùgbọ́n sẹ́wọ̀n káwọn sọ àbà wọ́n gbéra wọn pamọ́ ni òun ló súnmọ́ kó ṣerú pé àyẹ̀ ọlẹ́nìkan nu wa kaba dé àtìlá ó ti débi ìgbà tí nǹkan kan ṣe rí kò sí nǹkan tó burú mi náà àmọ́ bíi kí káfíìrì kan wá sọ pé ó mọ̀ pé tẹ bá fà kúránì tọrọ fún òun ó lòó náà gbọ́dọ̀ kó yẹ ọkọ̀ọ̀kọ̀ gba alukurani wà gbọ́dọ̀ gbọ́dọ̀ kó yẹ torí bí ẹni tó ń sèwọ̀n ọkọ̀ jẹ́ àárẹ̀ ara lásán àárẹ̀ ọpọlọ sí i gbọ́dọ̀ kó yẹ ọkọ̀ gba alukurani wà gbọ́dọ̀ bá ti wá gbà àwọn àṣà àdúrà. positive and positive ló ń kan ara wọn lọ́pọlọ rẹ̀ so ẹtí máa bínú bí kóbi tí wọ́n gba gbogbo pẹ̀tẹ́ dalẹ̀rú dalẹ̀rú eléyọ̀ nídìí pẹ̀lú pé àórí rẹ̀ àwọn positive ló ń kọ́ dúra so okun tí ẹ ní pé ẹ bá sọ̀rọ̀ yìí ẹ gbà sọ̀rọ̀ ìpẹta ìtì ọlọpọlọ bá sọ̀rọ̀ bíkọ́ tí o bá gbé ìtàn ìtì ọlọpọlọ just look at the house ọ̀pọ̀ tẹlifíṣàn gbogbo flat gbogbo tó ṣe fọ́ ọ̀tá pọ̀ gbàtó tó fọ́ gbogbo ẹ̀ kan lójú rẹ̀ tó wáyé ókè ọba fọ́ blọọkù náà so ẹ̀rí tó gbogbo ìtagbára rẹ̀ ọba kápò orí rẹ̀ pé bọ́ọ̀lù ìbínú burúkú ni ọlọ́dún sọ̀rọ̀ náà ìfúnná ti sọ látọ̀dọ̀ ṣẹ̀tọ́n níbínú ti máa wà. tó rúpíà wò alẹ́ bẹ́ẹ̀ ti fún. ẹ kọ bí ó ṣe borí ṣẹ̀tọ́n ni síbẹ̀ yẹn méjì náà ń búra wọn níwájú ànábì sallallahu alaihi wasallam ní èkú tó ní agbára tí ara kálukú wọn gbóná tó ti ti pọ́ kókókó. ànábì sallallahu alaihi ní wallahi mọ́ tó ṣe pé tí ọ̀kan nínú àwọn méjèèjì bá sọ ní ti ń ṣe ó kò mẹ́rin àwọn sàhábà bá ní kéwì àlẹ́ ní àwùjọ bíi lẹ́yìn ní ṣèkọ́ ọ̀nàjì wọ́n sì lọ sọ́kọ́ kanu wọn lóòótọ́ lára bá rọ̀ wò torí pé ìnà lọ́kọ́ bàbá mi ní ṣèkọ́ ọ̀dọ̀ àṣekọ́ nìkan wa torí ẹ̀ ẹni tí bá ń bínú ẹ̀rí pé tẹ́mpírítọ̀ rẹ̀ ọ̀hà ẹ̀ ojú rẹ̀ ọ̀pọ̀n ṣètọ́ ti dáná jù láàyè tó lẹ́yìn tó nà ṣe fi hàn kó jókòó tó bá yẹ pé orí ìjókòó náà lọ wà kọfẹ gbẹ lélẹ̀ tó bá yẹ pé gbẹ ló ti fi lélẹ̀ so torí ẹ tí inú bá sì tó ń bí ọ mú mi yóò tó mi àgé o yóò bá lẹ́bùn ní ọ mú mi kó sáà má jọ mi tó gbóná kọjọ mi tó tutù kéde dáadáa kọjọ mi fúrìjì nínú fúrìjì dáyé ẹ ó mú mi tó tutù tòwó pé ní ẹ yóò sóògùn. قلت أعوذ بالله من الشيطان sáà ti sọ pé ẹni tó ń bíyàn nínú tó lè fi sògùn ní bíyàn tó náà ní pé kó gbé mìíràn kó wojú ara rẹ á mo bí ó ti fò púpọ̀ nígbà tó ń bínú ó lójú rẹ gbogbo èdè takusaku bí ojú àṣẹ tán ó rí i pé ara rẹ ó balẹ̀ pé mi náà ni mo rí rádaràdá báyìí ó rí bínú yẹn ó dínkù lára rẹ. bákan náà ẹni tó ń bínú kan rántí at that very moment kí ni mo lè ṣe gánà tó o lè ṣe nǹkan kan o tẹ́rù tó lè fi bàtà lulẹ̀ gbogbo ní ti ń bí ọyún o lè gbé àpáta gbogbo ní ti ń bí ọ o lè tú ẹni tọ́jọ́ kú rè sí ìpínlẹ̀ tó kí á ní rọ́bìṣì ìní síbẹ̀ tí ìbá bínú tí bínú tí bínú tẹ́ǹpẹ́ tẹ́ǹpẹ́ tẹ́ǹpẹ́ tí òkò tí ọgbà ogun rẹ̀ tún ní kẹ́ máa wọ̀ ọ́n gbogbo yẹn má bẹ̀rẹ̀ mọ́ tó ọba tẹ̀sẹ̀ nù lọ máa lè lọ ara rẹ̀ ọgbà rẹ̀ torí pé ń ṣe nínú máa ń bí ẹni tí mo ń bí tí ṣètọ́ni tó máa ń ràn án lọ́wọ́ tí máa ń rẹ̀ níbẹ̀ ó dàbí ẹni tí wọ́n lọ sí oríṣẹ́ lọ sí wọn lọ sùkú ni tó wà ní dandan dandan wọn wọlọ gbé sísàárè lọba sì fi lè gbé sísàárè ibi tó nà ó sùn ló ń dé yìí ẹ má bẹ̀ ọ́ kálukú ọmọ náà tó má lọ rí ẹ bàbá alágbádá máa ríra lọ́la bàbá alágbádá tó ti gbogbo yìí bá ti tó tó bá ti dà kọ́mọ́ sàárè yọ sàárè lé yín ṣùgbọ́n náà ní tí wọ́n bá ti ń gbìyànjú ẹ̀rí tó sọkúsọ ẹtún ń bí ọ ẹ má bẹ ọ ẹ sáàtì rí pé kò mọ ọbẹ lọ́wọ́ kò sì má dá lọ́wọ́ kò gbé ìbá lọ torí ọpá yẹn gbogbo tó lè fi sèyàn léṣe ẹ rí pé kò sí ẹ má bẹ ọ tẹ̀bá tilẹ̀ tí wọ́n bá fi lè ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta ọ̀la ara rẹ̀ ọ̀rọ̀ olú ẹ̀kú ti tẹ́ gbogbo àdúgbò yìí bẹ́ẹ̀ ni ó ti tẹ́ ìyàwó náà kọ́ má dùn tó ṣe torí ó lù ó pa ọ̀ ẹ̀kú náà sá lọ àmọ́ ẹ má bẹ̀ má yìí tẹ̀ dára dùgbò ẹ má bẹ̀ ẹ̀yìn ara lé ẹ má bẹ̀ tó ń bọ̀ báyà ojú ọ̀mà jì nítorí pé ṣe ni inú máa dùn láti bí téèyàn bá rẹ́ni máa bẹ̀ yẹn téèyàn bá ti rẹ́ni bẹ̀ yẹn àbùkù ti dé rẹ̀ tẹ̀lé ìjẹba lẹ́yìn náà kárántì ẹ̀tọ́ ọlọ́run làwà gbogbo ń dábàá sì ti ìdínú bàjẹ́ àní lọ gbé o àtúnṣàwẹ̀ àbùkù ó tún kà wá kí á lọ gbénu kí ló dé tó gbà fún ṣèkọ́ni gbogbo gbé iná máa gbé ọ òní kọ̀ láti gbà gbogbo kẹ́lẹ́ ẹlòmíì ti bínú ti pàyàwó ẹlòmíì ti ti bínú pa ọmọlé ẹlòmíì ti ti bínú pa alábàágbé ẹlòmíì ga ti ti ó ti ti bínú pa bàbá rẹ rí kí ọmọ kò yọjà síbẹ̀ àwọn òbí lẹ́nu mi ṣe kọ́ ọ̀rọ̀ jù torí ìgbésẹ̀ ìjà bẹ̀rù ọlọ́ kí la fẹ́ ti bínú gbà tí ẹ bá bínú tó bá ti kọjá pọ̀ kàn halẹ̀ ní gbogbo yòókù wàhálà lásán ìbínú àwọn ará èkó dà ọlọ́pọ̀ ìbínú wọn dà sáré èkó bá ń bínú ní ìsìn wọn máa kúra wọn abọ́ à àbọ̀ ọ̀fẹ́ ṣòfò àti ọ̀fẹ́ wọn ò ní kọlura wọn ò ní kọlura wọn ẹni tó bá ti kúra wọn kàn tún bàjẹ́ ẹ̀yọ́ mọ̀ wọ́n pé wíwèé kú kásùkásù wọ́n para wọn lórí wọ́n ti kẹ́ni kálukú mọ̀ wọn àyè èyí lọ́wọ́ àti ọ́fíìsì wa ẹ lọ ẹ lọ dẹ́pọ́sìtì one fifty. o ní gbà pé ẹ̀rí pé ìbínú wọn náà ta lẹ̀ yìí náà yẹ ẹ máa ń bínú ẹ̀rí pé wọn ò ní wọn ò ní pàkúrú mọ́ra wọn ó dìgbà tó máa rí wọn fẹ́ là wọn. tó bá ti fẹ́ là wọn náà a má má má ti fọ́ lórí tó tètè tó o tètè tó fún ká tó tó àwọn tó bá gbọ́ wọn máa sọnù bíi ẹni tí ọba gbọ́n ọmọ kábàámà ni o ọmọ nkábà nítorí pé ibi tí wọ́n ti ń bí ọ tó gbé kí n tó ṣe déédé àwùjẹ ẹni tó ń bá sọ̀rọ̀ lọ́ba kú wọ́n gan ló ti kọ́kọ́ sa àwọn èèyàn ní ti ọ̀lẹ̀ o torí di eléyìí ká fa àwọn ẹni tí wọ́n àtìsẹ́ bẹ́ẹ̀ ti tẹ̀rí kàmá kọ́gbọ́n ẹni tó gbọ́n ní máa fi tẹlómi kọ́gbọ́n àgọ́ èèyàn ní máa jẹ́ fún òfin tó taba ti rí tó sẹlò míì àwa náà sọra kọ́mọ́ bàjẹ́ tiwa ni ọ̀wọ́ ìwé rẹ́kọ́ọ̀dù ti fi bínú pààyàn yìí o ẹ̀rẹ́ lómi bínú ìgbà tó wá mú nǹkan tó fẹ́ sọ ẹni tó ọjọ́ dà ọmọkọ́mọ ló ń gbé ìbínú ẹ̀wọ̀n bí sẹ́wọ̀n egun yóò ti ràn án fúnra ọkà gbọ́mọ ni àfi gbígbà yàn òkúta ọkà sọ bá fún. ṣe kí la fẹ́ gbà ní ìbínú ọlọ́dà ìbínú ọ̀dọ̀ ṣètọ́nù ló ti máa wá yàwá yà àwọn ẹni tí irú rẹ̀ ti ń bẹ fún ọlọ́dà bá a pẹ̀tù sí wọn bá a tún àwùjọ wa الله